الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونتيسي وجوكيجي إنه ويواتا واسي ọ̀gàdógò ní Burkina Faso níbí láti wá sí àlàyé ẹ̀sìn fáwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tó ṣe dédé ọjọ́ keje nínú oṣù Jumada al-Akhirah ìlera fourteen forty one tó ṣe dédé pẹ̀lú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní miladi two thousand and twenty ní mọ́ṣáláṣí eléyìí tí ó gbajúmọ̀ pẹ̀lú pé mọ́ṣáláṣí àwọn Yorùbá a máa fèsì sí àwọn àbẹ̀rẹ̀ eléyìí tẹ̀sí sọ́wọ́ alákọ̀ọ́kọ́ ẹni kí ni ìdájọ́ ká máa kúnlẹ̀ kiri ẹni ká máa dọ̀bálẹ̀ kiri ẹni nínú ẹ̀sìn Islam ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni tó ṣe lọ́ràn yẹn lórí ọmọdé kíkọ́ gbọ́wọ́ gbà. nídàkejì ó tún ṣe lọ́ràn yẹn lórí àgbàlagbà kọ́ lànà ọmọdé laysa minna man la yuwaqqiru kabirana. ليس منا من لا يوقر كبيرنا ويرحم صغيرنا kò lè jọ́kan nínú wa gbogbo ọmọdé tí kìí bá ti bọ̀wọ̀ fagbà gbogbo àgbàlagbà tí ì bá ti ṣàánú ọmọdé. Al-Islam. òun náà ni ẹ̀sìn tó ṣe lọ́ràn yẹn fún ọmọdé láti máa bọ̀wọ̀ fágbà ṣùgbọ́n kò yín ọmọdé náà jẹ nípa ṣíṣe lọ́ràn yẹn lórí àgbàlagbà kó náà máa láàánú rẹ̀ ìgbà tí Islam dé tó wá báwọn èèyàn ọba oníkálukú lórí irú àṣà tiwọn tí wọn máa tẹ̀lé èyí tó bá dáa tí ọ̀tá kò fi ẹ̀sìn ìsáàmù kò gbá kúrò lọ́wọ́ àwọn èèyàn nínú èyí tí wọ́n ń ṣe lásà èyí tó bá burú tó ta kò fi ẹ̀sìn òun náà ìsìláàmù gbá kúrò lọ́wọ́ àwọn èèyàn kápàdé ara ẹni kákìrá ẹni pẹ̀lú asalaamu alaykum òun náà ní tẹ́sán ìsìláàmù tó mú wa káwọn náà sì dáhùn pé. وعليكم السلام ألي سافيكم كجابو تسواني السنة ألي السلام عليكم ورحمة الله قاسي الدعوة وعليكم السلام ورحمة الله جابا تسرك كيراني السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìsìláàmù kò mú kíkí ká máa juwọ́ síra ẹni látòkèrè wa kò sì mú wa ká máa forí kíra ẹni bẹ́ẹ̀ ni ọ̀tà kò fin rẹ̀ ká máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ fúnra ẹni nígbà tá a máa ń kíra ẹni kò sí nínú tọ́lọ̀fìrán nàbì Muhammad sallallahu alayhi wa sallam kò sì sínú táwọn sàhábà tí wọ́n máa ṣe fún un tó bá yẹ pé àpọ́nlé ìbọ̀wọ̀fágbà la bá fi ṣe nínú òfin Islam kọ̀tọ́kọ̀tọ̀ náà ó burú ọbàjẹ́ nítorí gbogbo bó tilẹ̀ wù káwọ́ ga tó gbogbo bó tilẹ̀ wù ká jẹ́ bàbàrà tó àjámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn kì í ṣe bẹ́ẹ̀ fún kì í ṣe ẹgbàá kẹ́kọ̀ọ́ dárú wọn kì í ṣe bẹ́ẹ̀ fún kì í gbà kẹ́nìkan dáró ẹ̀ wò. kò wá sí máa ṣe lè yí yí yí táàrí yí mẹ́sìn Islam pé Islam náà ló ní a máa kúnlẹ̀ kò sí. torí pé dáàdi ẹ̀ wa tí ó fi hùwọ́ tí èhu eyín tá a bá máa kéwò a lè rí ibi kankan ní Islam kan ní a kúnlẹ̀ fúnra wa àbí ká dọ̀bálẹ̀. sàṣà lásán ni sàlọ́ alásà bánzá. ó takò fi ọlọ́run ó lànà nàbì sallallahu alaihi wa sallam àti ṣe fẹ́ wá eyín ma. al-Imam al-Munawi rahmatulahi alayhi nínú tíra àwọn Faidul Qadir wọ́n ní wọ́n ṣàlàyé kíkìrẹ́ ni oríṣiríṣiríṣi ìgbà tí wọ́n á débi ìkìrẹ́ ni ní í ṣe pẹ̀lú ìdọ̀bálẹ̀ tó fi dórí wọ́n lélẹ̀ yẹn wọ́n náà ní ìkírẹ ni àwọn abọ́gibọ̀ pẹ̀ ìkírẹ ni àwọn ọ̀sẹ̀ bọ́ ni torí ẹ̀ kò sí ibì kan láyé tántínkúnlẹ̀ fúnra wọn kò síbì kan láyé tántínkúngbára dálẹ̀ níwájú ẹni tí wọ́n láwọn ń kí tẹ́ ń bò káàtà láti ṣèwádìí jìnnà kó tó di pẹ́ mọ̀ pé àṣà àwọn ọ̀sẹ̀ bọ̀ ni àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ ni lọ́dọ̀ ara Yorùbá tí wọ́n bá sọ pé àṣà àwọn baba ńlá àwọn ni kò sì ní parun lójú àwọn bẹ́ẹ̀ ni táwọn ni baba ńlá yìí sanabi ni baba ńlá abubakar ni àbí umar usman ni àbí ali rárá baba ńlá táwọn ọmọ sọ ó dúdú à ṣé mùsùlùmí wa ló dúdú à ni ó dúdú à gángan fúnra ara rẹ̀ ò sà bíbọ ni wọ́n ń bọ sísìn làwọn kan sí náà sọ pé àṣà bàbá ńlá rẹ̀ ṣé àṣà ni ó gbé wàdánù ní àbẹ́sì ẹ̀sìn ló bá bàrà lọ́dọ̀ wa kì í sàṣòfò àṣà kan bá ti takùtọ̀ lọ́wọ́ takùtà nàbì sallallahu alaihi wasallam ẹ yẹra fún rírẹ̀ kò sí nínú ẹ̀sìn tiwa tọ́lọ́n fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam ká máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ fún rẹ̀ ni torí ẹ̀ ẹnìkan sọ pé báwo ni ṣebí náà alukur'ani náà láti rí ọlọ́run ẹlẹ́dàá ti sọ pé wa qulna lil mala'ikati isjudu li Adama fasajadu illa Iblisa aba wastakbara wa kana minal kafirin ní ìgbà tá a pa láṣẹ fáwọn màláìkà pé ẹ forí kanlẹ̀ fún Adam ẹ forí kanlẹ̀ fún Adam lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo wọn forí kanlẹ̀ fún ìbílẹ̀sù nìkan lọ́kọ̀ ó sì ṣàgbẹ́rù gbarí ṣègbéraga ọ̀tara bẹ́ẹ̀ dọ̀kan nínú àwọn aláìgbàgbọ́ ìbílẹ̀sù sórí ibú títí láéláé nítorí pọ́kọ̀ láti tètè tẹ̀ lọ́sẹ̀ ọlọ́run tọ́lọ́run sì pa bí ìbílẹ̀sù bá dìde lónìí tọ́lọ́run á bá di anabi adam aleyhi sọlẹ́ tọ́lá ni wọ́n lọ́n ẹni tí mo kọ̀ láti ṣe ń jọ́sìn mo ṣetán láti ṣe báyìí ní òfòrí balẹ̀ fún Adam kò wúlò mọ́ kò wúlò mọ́ nítorí pófin ṣẹ̀rí àṣọ pé al-amru al-mutlaq yahmalu ala al-fawriyya tí wọ́n bá pààyàn láti pé ṣé a fún nítumọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnjọ́ ti mú mọ́tẹ̀ láti ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ó túmọ̀ sí pé lẹ́yìn tẹ́gbẹ́tìrẹ́gbẹ́tẹ́gbẹ́tìrẹ́gbẹ́ fi gbogbo ẹ̀ falẹ̀. tọ́ba ṣe ní ìsìn ó dànù lásán. kò mbẹ ń bẹ̀ fún àwa láti sọ pé ní kí ádámà kó fún àwọn mọ̀lẹ́kà forí kanlẹ̀ fún ádám bóra làwọn náà sì ni wàá máa se bẹ́ẹ̀ fúnra wa kò sẹ́ẹ̀rí ń àwọn nǹkan ń bọ̀ nínú òfin ṣẹ̀ríya ìjọlọ fún wa níròyìn nípa tó ní káwọn mọ̀lẹ́kà ó ànábì tó ti síwájú yìí kì í sànábì tọ́lọ̀ ń sàwà tọ́lọ̀ ń sọ pé ẹ máa tẹ̀ láṣẹ rẹ̀ lódìndí àti lẹ́fọ̀sí wẹ́wẹ́ ìyẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìjọba ṣẹlẹ̀ nípa ànábì tó ti síwájú kì í ṣe òfin fáwà lópin ìgbà tí òfin wa bá ti takò òfin tiwa takò. torí rẹ̀ wọ́n ń pè ní shar'u man qablana. òfin àwọn ẹni tó ti síwájú wa ni. ẹlẹ́ẹ̀kejì tí ọba sẹ́ẹ̀rì ń kò tún tí ọba sẹ́ẹ̀rì ń la lágbọ̀n abẹ́ kò tún sẹ́ẹ̀rì ń lágbọ̀n abòmí. agbọ̀n abòmí ní pé ọlọ́run sọ pé káwọn màlẹ́kà kó forí kalẹ̀ fún aleyhi A sọ pé ta ni màlẹ́kà nù tiwa ta ni hmm, tọ́wá làwa. àwọn bàbá àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àyà wa tá a fẹ́ máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ fún àwọn bá jẹ́ Adam aleyhi salam àjẹpé kò sí tó burú mbà àwọn èsè màláìka àwọn tá a fẹ́ kúnlẹ̀ dọ̀bálẹ̀ fún wọ́n èsè Adam aleyhi salam àjẹpé kálukú sinmi lẹ́yìn náà Adam aleyhi salam ìgbà tó lọ ní káwọn màláìka ò forí kalẹ̀ fún ẹ̀ka ṣoṣo náà yéé ṣe ká máa ṣe gbogbogbò ẹ bá ti ríra ẹ sì rí i pé nínú àṣà àìrẹ́ni tá a kúnlẹ̀ tá a dọ̀bálẹ̀ fún láì kúnlẹ̀ láì dọ̀bálẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni torí di eléyìí òfin ẹ̀sìn Islam kò farama kò gbá rárá a máa kúnlẹ̀ fúnra ẹni a máa dọ̀bálẹ̀ fúnra ẹni ọ̀tá òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa torí ẹ̀ èmi ò ní jẹ́ kó ọmọdé kan rí mi fín mi ò ní jẹ́ kó ọmọ kan ọwọ́ mi mú eléyìí tó bá yẹ pé àsàlà bá fálà fún ẹnikẹ́ni tó bá kí wa tí ò bá tẹ̀ tí ò kúnlẹ̀ tí ò dọ̀bálẹ̀ ètò àbá kàkún bẹ̀ àbẹ́ ìyówó ọba ṣe ń bẹ̀ táwọn àṣẹ wo pé gbogbo náà lọ dáa ẹ̀rí kan àmọ́ àwò pé orin wa fi ọ̀kà wa kún nítorí pé àwọn ọ̀ka òfin ọlọ́run ra kún àṣà lọ́gbẹ́wù ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn ó fẹ́ kó ṣe pé wọ́n ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán so ibi aburú ti sọ pọ̀lọpọ̀ nù ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ bàbá ló ti ṣépè fọmọ báyìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ìyá ló ti ta ọmọ dànù nítorí pé wọn ọba kúnlẹ̀ fún wa má wọn ọba dọ̀bálẹ̀ fún wa wọn ọba tẹ̀ fún wa torí pé àwọn wò yí pé eléyìí gan ni túmọ̀ sí pé ọmọ bàbá lásìwájú ọmọ ìyá rẹ lẹ́ni tá a bọ̀wọ̀ fún àyíwá lè kúnlẹ̀ àìlétẹ̀ àìlédọ̀bálẹ̀ ó túmọ̀ sí pọ́ màálì ọmọ abú ọ̀pọ̀ oríṣiríṣi la ti gbọ́ nípa àrísí àwọn bàbá fẹ́ kí wọ́n dá nǹkan kan mọ̀ nínú ẹ̀sìn Islam àṣà ni wọ́n gbé wọ̀ bíi dáńsíkì. àkàràkùnmọ̀lá ẹ rí i pé àṣà Yorùbá gangan kò sí ìkúnlẹ̀ mbẹ̀ àṣà Yorùbá fọkùnrin ni kó dọ̀bálẹ̀ àṣà Yorùbá fóbìnrin ó forúnkún rẹ̀ lélẹ̀ tí ó kíyàn gbogbo àtún kúnlẹ̀ nǹkan àṣà haúsá fúlàní so kì í ṣe ti yorùbá so àṣà ti yorùbá àti haúsá fúlàní gbogbo ẹ̀ irọ́ lásán ṣẹ̀ṣin tí islam fẹ́ fi ṣe àṣà àwọn abọ́gi ọ̀pẹ ni torí ẹ̀ nínú tí òjé kí nǹkan yẹn parẹ́ láwùjọ wa tó ń ti pọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ wọn ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ òun náà ni pé àwọn kan tó yẹ kí jẹ́ àwòkọ́ṣe láwùjọ àwọn àwọn gan-an ní ń ta ẹ̀sìn ní ń ta ń padànù kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó lè tẹ̀lé wọ́n máa ń pè yàn lásìwájú ẹ̀sìn kí màá ṣe pé torí pé òun ṣe lè má mú fáwọn èèyàn lásán yéé ṣe nítorí pé òun ṣe tàfsírì kan fáwọn èèyàn lásán ìwọ yẹ kó o jẹ́ ni tá a wò tá a wò kọ sí ó yẹ kó o jẹ́ ni tó ṣe é pé tá a bá tọ ojú ọ̀nà tá à ń tọ̀ ń tọ̀ á gbọ́dọ̀ tọ̀ bẹ̀jìn sọ́fìn o jẹ́ nu tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ fi tó ti yẹ ká bọ́gbọ́n àgọ́ la bá ń bẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́yẹ ń tó yẹ kó jẹ́ afinimànà lọ́jẹ́ asinilọ́nà nítòsí ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa nìyẹn àwọn èèyàn bàbá bàbá tí wọn bá wá ká kíkọrí tán sọ fún àwọn ọmọ wọn pé lálá gbọngànà àfi kọ́ máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ fáwọn wọn máa sọ pé sọ ọmọ tó ìmáàmù sọ ọmọ tó àfa àtẹ̀sírì ni ìbá wà ní àwọn àwọn irú eléyìí tó àwọn eléyìí ló kúrò lọ síwájú ẹ̀sìn islam lọ́pọ̀lọpọ̀ àwùjọ islam ọba ti lọ wájú ju bẹ́sẹ̀ rí lọ àwọn ẹni tó yẹ kọjá pé wọ́n mọ àwọn fi ń ṣiṣẹ́ àwọn ni èfi ṣiṣẹ́ àwọn ni ń ta akọ alukọjá pẹ̀lú mi ò tiẹ̀ mọ rárá ń kàn tàn yín jẹ nígbà tó rí i dá òun náà wá ń ṣèṣe pò mà gẹ́gẹ́ bí òwe lárúbá tó sọ pé ìnálùbọ̀gá àtàbí ọ̀rọ̀dìnà tẹ̀sítẹ̀nsìrù wọ́n ní ẹyọ olóńgó nílùú wa ní ìgbà tí kò sí ẹyẹ gúnugún ma òun ló máa ń sèse gúnugún ẹ̀ka gbé ẹyọ olófèrè rondo bíntín nígbà tí ò sí ń lò òun ni ń sèse ń òkú ajá ń bẹ́ ńlẹ̀ òun náà kó gbé gbé gbé tó náà nígbà pé àwùjọ kò sáwọn èèyàn tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó ti yé káwọn èèyàn máa lò kó máa ṣe àwọn èèyàn jìnnà sí. sábúrú ńlá ni o káwùjọ wà kọ́mọ́sáwọn tó nímà tí wọ́n lè máa fi ọ̀nà hàn wá àwọn tí wọ́n máa tan ìmọ̀lẹ̀ fún wa ká má bàa máa rìn lóògùn àwọn ẹni tó jẹ́ pé tí nǹkan bá dojú sú wa wọ́n lè máa yànnàná rẹ̀ fún wa òfin nǹkan tó a fẹ́ gbà lọ́dọ̀ olùmọ̀dé lẹ́yìn lọ tí gbogbo wa bá jẹ́ pé àmà asùn akọrí síbi kan náà aburú lánìí torí à ń bùkátà àwọn ọmọ yín wọn fi lọ kọ́ ìmọ̀ gidi wa tó fi jẹ́ pé àwọn olùmọ̀ pọ̀ lánìí yín ìmọ̀ arú èwo qala Allahu qala rasuluhu Allahu qala sọ ànábì sọ eléyìí pàtàkì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ṣùgbọ́n jẹ́ pé at the end of the day ń tí ì mọ àwọn tí ó padà máa tọ́ka sí kò ní jẹ́ ọlọ́run sọ ànábì sọ. ẹlòmíì ọkàn máa dá wákà ni ẹlòmíì àwọn sọ pé àfa wa kan ìtàn ni ó kó balẹ̀ kí náà fẹ́ fi gbogbo eléyẹn sí. kullu al-ulumi siwa al-Qur'an mashghalatun illa al-hadith wa illa al fi ad-din al ma kana òun náà ni ọlọ́run sọ ànábì sọ sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ọmọ bá ti yẹ l'Al-Qur'an ọyẹ ẹni tá a mú láti inú súnà tànábì ya alayhi wa sallam ìròyìnròyìn àṣetọ́ ni ìròyìnròyìn àṣetọ́ ni islam kọ́ wa pé ká máa fi kíra wa ó náà sálámà bá ti ọmọ nù ó làwọn والملائكة يدخلون عليه من كل باب سلام عليكم àmàlẹ́kọ̀ ọmọ wọlé wá bọ́mọ àlìjánná gbára gbogbo lẹ́kùn wọ́n máa ṣe sàlámù àlẹ́kùn. ìkírò ẹni ọmọ àlìjánná mùsùlùmí lára lọ́lọ́run ti lé ìsọlá fún. àwọn yóò sọ pé wúrà eléyìí tọ́lọ̀ ń fún wa kò jẹ́ wá lójú bíi pàǹdà kò jẹ́ wá lójú bíi pàǹdà iná làbí sọ́ sára àkúnlẹ̀ tá a dá sára ìdọ̀bálẹ̀. torí ẹ akramakumullah ká di ní islam mu wa ká di mú dáadáa ní islam pè lọ́nà ká dínà sí torí ẹ nínú hadith anabi sallallahu alayhi wa sallam sọ pé tí mùsùlùmí méjì bá pàdé tẹkíníkì tí wọ́n bara wọn lọ́wọ́ wọn ò ní kó nu ara wọn kọ́lọ̀ wọn tó forí jì ẹ̀kíní kejì wọn èyí tó pàtàkì tó yẹ ká mójútó nù tó ti kó kùtà bọ́ ọmọ rẹ̀ ti ń lọ ilé ọkọ nítorí pé ọmọ tí ó fẹ́ ọmọ àwọn kò kúnlẹ̀ nítorí pé kò dọ̀bálẹ̀ torí pé kò tẹ̀ kò kò kò ju lómi díẹ̀ kó lè bá a rọ̀ àwòrán bì lẹ́ ṣé gbogbo eléyà ń tanra yín jẹ nígbà tó ọmọ tó fẹ́ fẹ́ àwọn tó ń ti gbẹ́sìn tó lọ́wọ́ ní kúnlẹ̀ wọn sì ní dọ̀bálẹ̀ kí ti ta fojú di ṣùgbọ́n ẹ̀sìn Islam ló mú wa bẹ̀ ẹ̀yin wọn sọ pé ẹni tí ó bá ti kúnlẹ̀ tí ó dọ̀bálẹ̀ kò lè rọ́mọṣẹ́ lágbo níbi ẹnu kọ́ ọmọkọ́ ọmọ kó agbádá rẹ̀ yóò kó agbádá lọ ọmọ tí yín tó ti wá tó ti wá tó ti ró dẹ́dẹ́ tó ti kàn dúdúdú àfa ṣé ìyàwó lójú ó ti àbọ̀kọ ìyàwó tara lé ìyàwó lójú ó ti jù ká gbẹ́sìn ọlọ́run báyìí ká máa ṣe ibi tọ́nà wà nù àpọ́nlé tẹ́sí Islam mu ayẹ̀ lè rí ń bò mí lè rí ń bò mí ọmọdé ọmọdé ti ń bú àgbàlagbà títí gbé àgbàlagbà lẹ́nu sọ̀rọ̀ tí àgbàlagbà sọ ọ́ pẹ̀lú bàbá ẹ̀dá dákẹ́ mbẹ́ wà gbá kínní táwọn èèyàn wá bá wí. á àti wọn máa yọ lẹ́kọ̀ọ́ àfojúdi ti bọ́ dé balẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ má bínú sá. balẹ̀ balẹ̀ wọ́n sì tún bọ́rọ̀ lọ wọ́n bọ́rọ̀ lọ bàbá àtúnyẹ àní àdáàdì mọ́nìkà dákẹ́ àwọn ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ bí àbọ̀ ẹ̀ lọ́dọ̀ àní ọlọ́bìnrin sá. sọ́mọ alẹ́kọ̀ọ́ rọ́bìṣ ọmọ abú. Islam àwọn ẹ̀kọ́ tó mú àti ó ti dáa ó ti wọ́n ní wọ́n sallallahu kó lójú ànábì ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ròyìn rẹ̀ torí wọn ò wú ànábì rí ànábì ò lè bá wọn sọ̀rọ̀ kó wọn wò nínú ẹ̀kọ́ nù torí ẹ̀ kí ẹni tí ń bá mi sọ̀rọ̀ tó jù mí lọ kí ẹ má máa wò láwòyò. bákan náà anábì sallallahu alaihi wasallam lè máa sọ̀rọ̀ kí sàábì kan tó máa sọ̀rọ̀. wọ́n fara balẹ̀ ni ẹ kọ́ sọ tí ẹ̀ tẹ́kẹ́yìn náà tó sọ̀rọ̀. sọ bàbá wa ń sọ̀rọ̀ àwa náà ń sọ̀rọ̀ sá lẹ́kọ̀ọ́ ni bàbá wa ń sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ àbí ọmọ fẹ́ sọ rẹ̀ dákẹ́ ọmọ ọmọ tẹ́ fẹ́ sọ ọmọ tí mo fẹ́ sọ ọmọ nù. Abu Hurayra radiyallahu anhu nínú al-adab al-mufrad ti imaamu al-Bukhari ó láwọn ẹni méjì kan tá ń jọ ń lọ ọ wá pè tó kéré lọ́jọ́ nínú àwọn méjèèjì ó ní bò ní bàbá ìjọsìn ó ní bàbá mi ni a ah, tó bá jẹ́ bàbá rẹ̀ fala tusammihi bismihi tó bá fẹ́ bá sọ̀rọ̀ gbọ́dọ̀ máa lákọ́ máa lórí o nínú ẹ̀kọ́ jẹ́sí islam wa nù islam ọ̀farama bàbá rẹ̀ ń jẹ́ ibrahim ọ̀hánṣẹ́ ah, ibrahim ibrahim bàbá rẹ̀ ń jẹ́ ahmed ahmed ahmed a'udhu billah abati ya abi abi bàbá mi bàbá mi nínú ẹ̀kọ́ nù bàbá mi wàá pè já bàbá mi gbogbo èdè ló ní bàbá kọ́dọ̀ èdè lárúbá bàbá bàbá ló ń jẹ́ bẹ́ẹ̀ màmá ìyá ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè lárúbá wa tó kí wọ́n á ní tiwa náà bàbá màmá tó wàá pè já ó ti kí bàbá rẹ̀ ọmọ pò ló ń bí ọ bàbá mi èyí ti àmọ́ dára sí pé bàá mi bàá mi ó ti dára sí nìyẹn tó o fẹ́ pè ká mọ̀ pé bàbá rẹ lélẹ́yìí bàbá rẹ lélẹ́yìí ẹrẹ lómi tí wọn sọ pé sọláàjì wà lé bàbá rẹ nufa sọláàjì wà lé ṣé bàbá rẹ aláàjì ṣé bàbá mi wà lé màmá mi ìyá mi èyí ṣe máa mi torí kò ti ń dára sí rọ díẹ̀ díẹ̀ wọn náà padà bọ́ wọn máa sọ pé sọláàjì wà lé gbọ́dọ̀ náà kọ máa lọ yàyàkuyà eré ìtàn yá nísìn bàbá wọn ni pọpsi mama wọn ni mamsi pepsi mamsi báwo sanla sakasa láti ẹsẹ pepsi àwọn àgbà ọkọ bàbá bàbá bàbá ni bàbá ń jẹ ẹ̀rí pé tẹ̀ máa ń pe kálukú pẹ̀lú tó so pọ̀ pẹ̀lú ẹ̀ yìí máa rọrùn pé pọ̀lọ́pọ̀lọpọ̀ gbà láti yanjú pọ̀lọ́pọ̀ ṣòro. à ń gbà tí anabi ibrahim alayhi salam tó fẹ́ kọ́ à ń bọ́gi bọ̀ pẹ̀ fún bàbá rẹ̀ ẹ̀rí pé anabi ibrahim sọ pé ìwọ ń tiẹ̀ ẹ̀ ìwọ hm, bàbá mi ìwọ bàbá mi ìwọ bàbá mi ìwọ bàbá mi tó ti gbégi ní pẹ́ẹ́rẹ́ yóò máa lu aago lọ́pọlọ rẹ ni pé tó ń tí bọ́mọ yìí fẹ́ takò mí lórí tí mò ń ṣe ọmọ màmá mi ní bàbá rẹ ẹ jẹ́ pé kì í sì kórìíra ló mú máa sọ ń takò tí mò ń ṣe bí ìbá sànù. nàdánù bí sallallahu alaihi wa alihi wasallam tó fẹ́ pe Abu Talib tọ́jẹ́gbọ́n bàbá rẹ̀ tó ṣe gudugudu méje àyà mẹ́fà lórí àti dáàbò bò anabi sallallahu alaihi wa alihi wasallam lọ́wọ́ àwọn kèfèrí tí ọfẹ kọrẹ sí àwọn ọba kó lè polongo fáwọn èèyàn ìgbà tó ń tọka kú sẹkọ yẹ ká ríru eléyìí fàkó lọfìn kèfèrí kó di mùsùlùmí anabi wa bá ó ní yà ammata yà ammata ìwọ ẹ̀gbọ́n bàbá mi nítorí sóyìn àpọ̀ pẹ̀lú èèyàn tẹ́ ìwé ẹ̀gbọ́n bàbá mi sọ pé lẹ́yìn ọhụrụ ọ̀hẹ́dẹ́lọ́wọ́ gbọ́dọ̀ tí ń fi bá ọjà àjàṣẹ́gun níwájú Allahu Rabbul Alamin tó máa di jọ́gbìn ya amata. á mẹ́ta lórí ìdí ẹlẹ́yìí báyìí Abu Hurairah ń kọ́ alẹ́ kọ́ ń bẹ̀ ń pé má pè é lórúkọ má là kọ́ rẹ̀ lórí o wọ́n bàbá sọ̀rọ̀ títí títí títí pé bàbá mi Abdulsalam mi. bàbá mi nítorí kí tọ́ba tún ti Abdulsalam ń ṣe ó tún túmọ̀ sí pé ọ̀rọ̀ra dín ọjà okun bàbá rẹ̀ díẹ̀ yóò ṣe kébì kan lọ wọn ní kí ló kọ yín àtúkọ bàbá yín àtúkọ bàbá bàbá táwọn kí nǹkan mi lélẹ̀ yẹn èmi kàn ń sọ ọ lọ àwọn akẹ́ bàbá mi Abdulsalam bàbá mi Abdulkadiri bàbá mi kìnnìkan bàbá mi bàbá mi ni bàbá mi sọ eléyìí jẹba àwọn lókun ìgbà tá a bá ti máa sọ bàbá Yorùbá torí bàbá Yorùbá lẹ́gbọ́n bàbá wa àbúrò bàbá wa alágbàtọ́ wa tá a gbọ́dọ̀ rẹ̀ tí ó ní wọ́n ní bàbá ní ìsìn àbí ọ̀n mẹ̀mí bàbá rẹ̀ ọgbà mi tọ́ oṣù láti bàbá gbọ́dọ̀ tẹ̀sí pé máa jiyàn gbà mọ́ bàbá rẹ̀ lọ. torí àkọ́rọ́mọkùnmọ́lá ó ní mọ́lá kọ́mọ lórí o ẹlẹ́ẹ̀kejì ó ní wala tataqaddam alayhi wàlẹ́ àtàtàkọ́dà màálẹ̀ yìí lọ ọ ọ ọ gbọ́dọ̀ àgbàlagbà lọ́wọ́ kó wọn máa tẹ̀lé ọlọ́mọdé ẹnu kẹjọ máa rìn dọ́gba àbí kí wọ́n wà lẹ́yìn rẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ Islam mú wa nù ẹ bá ti wá débi jókòó wọ́n á ọ gbọ́dọ̀ jókòó ṣáájú rẹ̀ ní ẹ̀kọ́ tẹsán islam àyàfi tó máa ń bẹ̀rù ike tí bàbá yìí bá kọ jẹpọ ńlọkọ jókòó ó ṣeé ṣe kí nǹkan kan kó ṣe léṣe tẹmí òsì nífẹ̀ẹ́ kó ṣe léṣe irú bá Abubakar radiyallahu anhu bó ti ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n débi kòtò sẹ́wọ̀ tí wọ́n fẹ́ sápamọ́ sí fún ìgbà kan táwọn ẹni tí wọ́n ń wá wọn ká ó fi di pé wọ́n dẹ́yìn lẹ́yìn wọn ẹ rí i pé Abubakar lọ kọ́kọ́ wọlé kí ló dé nítorí pé wọ́n bá lọ jẹ́ pé àkèké ejò àbí nǹkan míì tó lè sìn yẹn léṣe ń bẹ nínú kòtò yẹn kọ́mọ́tà ànábì léṣe nítorí pé ikú tí wọ́n bá pa ànábì kọ́ pa wá bẹ́ẹ̀ làwọn sàhábà ṣe gbàgbọ́ àmọ́ àwọn àní ìsinyìí báyìí bá a lè sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ ah ikú tí wọ́n bá pa ẹnìkan pa ni kọ́ má pàwọ̀ àwọn sàhábà máa sọ pé فداك أبي وأمي بأبي أنت وأمي يا رسول الله bàbá àtìyá mi gan àtẹ̀mí gan fi gbà wà nábì lẹ̀ tó bá ti ṣe kéèyàn fẹ̀mí tèèyàn ara ẹlòmíì padà. tó eléyà ló lè mú ọ kọ́kọ́ wọlé. wa ni tó bá pàdé àgbàlagbà wọn lọ́kọ́ sálámà sí yìí ṣe àgbàlagbà náà kọ́ sálámà sí ọ nínú ẹkọ nìyẹn. nínú nǹkan tí bàbá yìí gbé lọ́wọ́ ó wúwo fún wọn bá lọ́wọ́ bá wọn gbé nínú ẹ̀kọ́ nù torí ẹ̀ bí àgbàlagbà bá ti ń sọ̀rọ̀ kó jẹ́ pé ọ̀rọ̀ tí ń bá wa sọ̀kọ̀ bá wa láàmú àwọn ò pé nítorí sọ ọkọ̀ kò tiẹ̀ bá mọ́ ara ni ẹ má sọ pé ìsọkúsọ lẹ́ ń sọ ẹjọ́ bàbá ń bàbá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ kí ẹ má fi hàn gan pé ìsọkúsọ lọ sọ ọ̀dà bàbá àwọn ọ̀ma lọ nù ẹ sọ́lé tí mo sọ àsọ́lé gbogbo ọgbọ́n náà láti rí kọ́nù tẹ̀sùn lọ́ba tán so eléyìí ìbẹ́ nu àwọn ẹ̀kọ́ tẹ́sán islam wa máa ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ kì ṣe ìlànà ti islam kì í ṣe ìlànà ti islam ṣùgbọ́n o ìgbà tí islam ní ẹ má kúnlẹ̀ ẹ má dọ̀bálẹ̀ kò túmọ̀ sí kọ́ ọmọdé kọ́ yàtà kò túmọ̀ sí kọ́ ọmọdé ọ̀yà aláfojúdi kò túmọ̀ sí kọ́ ọmọdé ọmọ ṣe gàrú sàgbàlagbà nítorí pẹ́ lómi gangan fúnra rẹ̀ ti yí máa ta yóò mọ̀ wá wò pé aburada ẹ̀sìn islam yìí pẹ̀lú tó mú wáyé ó ti ẹ̀ gbà wọn òun lè lu gọ́sà bẹ̀rẹ̀ yóò mọ̀ wá tara ẹ̀kọ́ ẹ̀sìn islam tó mú wáyé yóò mọ̀ wá síwà o tó bá wá bẹ̀rẹ̀ wá tó ká sunna ni sunna kìnnì sunna kìnnì ló ní kọ́ jálá fojúdi sunna kìnnì ló ní kọ́ jálá ìlẹ́kọ̀ọ́ kò sẹ̀sẹ̀ gbà tó o bá kúnlẹ̀ fún yẹn gan kó tó mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tó bá yẹ kó o bá gbẹ̀sìn ọlọ́run ọba yìí ó rí èèyàn mọ̀ wọ́ pé ah eléyìí báyìí ẹni tó máa ń tọ́tọ́ ni ẹni tí ń ṣe ń tọ́ yẹ ni tẹ́ntì kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ fẹ́ni bọ́dì so òfin ọlọ́run kò sí má tẹ̀lé àtàkàtà ọ̀ràn èèyàn ní ká pàtì nítorí pẹ̀lú bẹ́ẹ̀ ńlá ṣe sórí rẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó wa lọ lórí rẹ̀ wọ́n ní ìran níyàwó méjì wọ́n ní ṣé ọ̀tọ̀nà kéèyàn ya iṣẹ́ tóníkàlùkù fún tí wọ́n máa ṣe ń lébi wípé ìyálò ìwọ lọ́mọ dáná lójoojúmọ́ ayé ìwọ ìyàwó ìwọ lọ́mọ afọ̀sọ̀fàbọ̀ lójoojúmọ́ ayé ìwọ ló sì máa gbálẹ̀ ìwọ lọ́mọ awẹ àwọn ọmọ ọmọ ìyáálé ìwọ máa dáná ni eléyìí ẹ̀rí pé ìlànà bí ṣe ń to ètò ilé rẹ̀ tó bá ti ní ju àwọn ẹyọ kan lọ kí máa yàtọ̀ síra O wọ́n bẹ nínú ẹni tí ó sọ yìí pé ìyàwó kékeré ọ̀dọ́ rẹ̀ ní sásùn ọbẹ̀ ọmọ gbé ṣùgbọ́n ìyàwó kọ̀ọ̀kan iná ni ń bẹ nínú ojúṣe rẹ̀ kó máa ro kà lójoojúmọ́ kọ́ máa dáná oúnjẹ ojoojúmọ́ àmọ́ tó bá ti kan pé wọ́n tọ ọbẹ̀ sóúnjẹ kálukú gbàbọ̀ rẹ̀ lọ́sọ́dọ̀ ìyàwó kékeré ni ìyàwó kékeré oní ọmọ ayọ ẹran fún kálukú yóò máa fún àwọn ìyáálé lẹ́ran yóò máa fún àwọn ọmọ náà lẹ́ran èyí tó bá ti fún kálukú ni kálukú gbọ́dọ̀ jẹ́ ọtí ńlọrùn eléyìí ọ̀nà kan nù àlàkalẹ̀ ẹlòmíì oníkẹ́ gbogbo ìyàwó wá sí ìyàwó ni kálukú mójútó sí ara rẹ̀ máa dáná tara tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tara tiẹ̀ tó ń bá wà lé ẹnìkan oúnjẹ tó bá sè wọ́n jẹ tó ń bá wà lé ẹlòmíì oúnjẹ tó náà bá sè wọ́n jẹ ẹni aṣọ rẹ̀ bá dọ̀tí kọ́ dáṣọ rẹ̀ fọ̀ kí àmẹ́nìkan wá kọ́ wá sí ẹrúfẹ́ nìkan ṣe eléyìí onílànà Islam àmẹ́nìkan wá kọ́ wá sí ẹrúfẹ́ nìkan torí pé ìgbà tí wọ́n rí ìyàwó mi tó fẹ́ fẹ́ kò dájú pé o sọ fún un kó tó di pé orí fẹ́ kó lè bá a máa sọmọ ọ̀dọ̀ fún ìyá alẹ́ tí ó wà lé sẹ́nìkan máa sọ bí ọ̀dájú ti fail ó fìdí rẹ́mi ó ní rí ìyàwó fẹ́ kí ló dé máa kan ṣerú fobìnrin kan ìyàwó kan rú ẹrù lórí ọkọ máa sápá nítorí pé òní ìyàwó kékeré ọlọ́mọdé òun sí oúnjẹ ní ọmọ bá wọn gbálẹ̀ gbogbo àwọn ọmọ ọkọ rẹ̀ òun lọ dáràn tiwọn. ọkọ mi lágbájá ẹkọ sọ wọn ẹ kí wọn ta nkalẹ̀ ń bá inú ẹ fọ ààrẹ ru ààrẹ ru ìyàwó lára láfẹ́ ìyàwó láfẹ́ eléyìí lòfin ọlọ torí pé mẹtẹsítẹ àbẹtùmọlì ọmọọmọ wọkọdù wọlé tùhùm ummahatuhum ahrara máa lè sọ àwọn èèyàn dẹrù ebi tòmìnira tòmìnira kálukú làwọn àyà wọn bí wọn ẹni gbà tí màá pé màá fẹ́ àwọn kejì kẹta kẹrin kí n lè máa fi ṣerú fáwọn ẹni tó bá lé má fẹ́ o má fẹ́ kọ́ má bàa tọ́ má bàa ru ẹrù ẹsẹ̀ kúrò láyé tọ́ má bàa ru ẹrù ẹsẹ̀ kúrò láyé. agbára mi ọ̀ká kí ìyàwó kọ̀ọ̀kan dẹ́sà sun tiẹ̀ ni kò sì ká kí ìyàwó kọ̀ọ̀kan kọ́dóúnjẹ rẹ̀ máa ṣe àfi kájọ máa ṣe papọ̀ ọ́ pẹ́tà kọ́ mọ́tò ìyàwó mi ọgbẹ́ta kọ́ ọmọ fẹ́ ẹ̀yin ti mọ̀ pé ní yorùbá lẹ́wù tí nǹkan bá ṣe yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèfin mọ́ lọ kí ẹ bá wá sọ pé wọ́n máa dáná papọ̀ ni níjọ́ ẹnìkan bá dáná tẹ́nìkejì náà jẹ nínú rẹ̀ tí nǹkan bá ṣẹnìkejì ń ta ni ó ti ran rẹ̀ mọ́ yóò ti ran rẹ̀ mẹ́ni tó dáná ni so ẹ máa wá ṣe wàhálà lórí nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ máa fẹ̀sùn kan aláìṣẹ̀ ó sì ṣe sí kọ́lẹ́kù náà sẹ̀ nítorí pé ọlọ́run jẹ́ apẹ́ méjì obìnrin lọ́ọ̀dẹ ọkọ kò lè dénú kò lè dénú tó náà máa wọ́nà láti pánkọ́ ògùn èkúté tán ṣe ká máa fi pèkúté ká máa fi pa sínrin ó bá dà sínú oúnjẹ tó kù síbẹ̀ lúbúlúbú tó ń tún ibà jẹ́ tọ́nà tó rú pánkọ́ tó ń torí de eléyìí ẹ ká lóko jókòó láyè rẹ̀ eléyìí ò ní kó ọmọ rẹ̀ pọ̀ torí ẹ̀ má fẹ́ yàwó ẹ wọ́n ti pè ọ̀gàdógùnbì kọ́ wá fi kàn sí bòbò ó síra rẹ̀ ni ẹ̀ o ó síra rẹ̀ tètè bá síra rẹ̀ tó bá ti jiná kọ́ ọ̀yọ́ fọ́ọ̀kù tí kò jẹ́ so nínú tó yẹ kéèyàn mójútó ni kíkọ́ bá fẹ́yàwó méjì mẹ́ta ojú kan náà wọ́n máa gbé oníkálukú kura yè tiẹ̀ tí ò ní máa dájà lẹ̀ àǹfààní tó wà ń bẹ̀ ni pé wọ́n jà o wọn ò ní fẹ́ rí mi ara wọn látàn àmọ́ bọ́pẹ́ bọ́yá wọ́n padà rẹ̀ ẹ̀yẹ́ omi tó tó bá rọ̀ tó bá kọ́kọ́ ṣubú tó kọ lulẹ̀ títa dànù ìnílẹ̀ máa ta omi òjò dànù ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá ìmọ̀ gbà ní yọ gbà yóò fún láyè tí ó ti jókòó yóò tún fún láyè tí ó kóra rẹ̀ pamọ́ sí lọ́nà tó ṣe pé tá a bá ronú lọ́la pa afẹ́ gbẹ́ kànga ẹ̀rí pàtó lọ bá nù lẹ̀ so látàrí pé òtò ní yọ̀rọ̀. ilẹ̀ tí ń ta dànù yọ padà gbà fún so ẹ wú àkùkọ tí ń bẹ pẹ̀lú àwọn abodìẹ tẹ wá lọ tuntun wa ṣé wọ́n máa wọ́n máa dì mára wọn ni wọ́n máa kẹ́ káàbọ̀ sínú ààfin wa yìí àbí wọ́n kọ́ lura wọn fẹ́ pa ńgbà wọn bá jà títí tó bá yá kí padà ṣẹlẹ̀ wọ́n tún padà náà ni sọ àwọn obìnrin bẹ́ẹ̀ náà ni gbà ó sọ ọlọ́run so àmọ pẹ̀lú àsìkò wọ́n padà rẹ náà àwọn ọmọ yín náà wọ́n na wọn mà tọ́lọ̀ máa ní kéléyìí òbí ma kéléyìí náà òbí ma wọ́n dara wọn mà kò ní jẹ́ pé àti ẹ̀ bá kú tẹ́lóbìnrin kan wọ́n á yọjú ìyàwó tiẹ̀ ìyàwó rẹ̀ lèmi náà jẹ́ kọ́dà àwọn ọmọ tí mo bí fún ni wọ́n tún lè jókòó ọdún mẹ́ta lọ́mọ ẹ̀ kéènì olórí ibú kan kó gbogbo wọn náà ibú olórí ibú kan jẹ́ ó tètè mà láti sùn ṣe eléyìí pàtàkì púpọ̀ sọ àmọ́ pa àwọn aṣọ́bìnrin kan dẹrú ẹnìkan Islam ọ̀fẹ́ lẹ́ni kí ni ìdájọ́ ìbòrùn ìbòrùn ah kì í sọ àrùn lásán lọ́lọ́ ní kóbìnrin ó bò ọlọ́ni ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minina yudanina alayhinna min jalabibihinna. ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ìwà nàbì sallallahu alayhi wa sallam sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn obìnrin mùsùlùmí alùpùpù fọlọ ibi tí gbogbo wa náà ti wọ bẹ́ẹ̀ ni àti gbogbo àwọn obìnrin mùsùlùmí kí wọ́n gbé ewu wọn gbàgẹrẹ wọ tí ó wà látòrí délẹgbàá nítorí ẹ̀ ìbòrùn kí ni ń jẹ́ bẹ́ẹ̀ láyé jọ̀ọ́ nígbà tó sin ọlọ́run tí ò tí yí àwọn èèyàn dáadáa làwọn obìnrin máa sábà lò bòrùn wọ́n sọ̀rọ̀ ra gbé sí ibi èjìká wọn ni wọ́n fi bo èjìká mọ́rùn nígbà tó yá tẹ̀sí ń yé wọn wọ́n ní bòrì wọ́n gbé lórí ẹ̀rí yọ́rọ́yọ́rọ́ báyìí bí a ṣe tí wọ́n fi ń sẹ́wọ́n jẹ́sí gbogbo ọrùn rẹ̀ náà lẹ́ẹ̀ máa rí gbogbo abẹ́rẹ́ wa tó gbogbo eléyìí wọ́n ń bá ká títí títí ń gbọ̀ ya àwọn tó gbẹ́sì yìí wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ wọ́n pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé kí ni jilbab tọ́lọ̀ ń sọ pé káwọn obìnrin á máa wọ̀ títí òfin wa débi tó dé lónìí adúpẹ́ fọlọ̀ a sì dúpẹ́ fọlọ̀ fún gbogbo obìnrin bíkíbi tó lo hijab àfàwọn ẹ̀ta ọ̀rọ̀ tó sẹ́kù àwọn ẹ̀sẹ̀ ayéwo tó sẹ́kù náà ti gbẹ́sìn yé ni táwọn náà bá gbọ́ tó sì yé wọn èlówó ń ta jìlbáàbù ẹnu kíkálukú ọ̀rọ̀ àkọ̀kan ni àmì ìjọba ni lọ́kàn jẹ́ nílẹ̀ nípa àwọn obìnrin míì sọ pé àwọn ti ṣetán láti máa lo ẹyin ọkọ ọ̀rá fáwọn ni kí lẹ rí sí sẹ́yìn ọ̀rá fáwọn ìyàwó yín ẹ dáhùn ẹ rà á torí pé nítorí ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn gangan lọ́tẹ́sì ọkùnrin tó ń sọ fún ìyàwó rẹ̀ kí mi faramọ́ kó máa wọ hijab ní tí mo dẹ̀ faramọ́ ni kó máa wọ skirt àti sinmi tí ọba ti lo kọ́mú tí ọwọ́ ẹ̀wù bíi t-shirt ó ti tóun a'udhu billah tí wọ́n á sì gbé bòrí sórí bíi èkìsà léwọ́ tí wọ́n máa fi nu mú ó ti tó sẹ́wọ̀n kọkùnrin ní kàtá ìyàwó kan ń sọ pé sóun lè fọkọ lẹ̀ nítorí pé òun ti ra jìlbáàbù kọ́nà òun ti ti ra àbòjú jìlbáàbù òun kàn gbé wọn nulẹ̀ òun fẹ́ tẹ́sì rẹ̀ báwo ló ṣe rí ni lọ́kọ́ sọ pé ọ́ọ́ tó bá máa wọnú balẹ̀ yẹ lọ. ẹ̀wọ̀ tọ́ lọ ọ̀tẹ́sìn ọlọ́ọ̀ torí di eléyìí wọn wọn kàṣà déédéé fi ìyàwó fọkùnrin gbogbo bàbá tí máa ń fọmọ lọ́kọ ẹ máa fi yá àwọn ọkọ àfi fún ọ kẹyìn méjèèjì ló bá máa rárá yín lọ́wọ́ ojú ọ̀nà tẹ́sí wà lìjẹ̀nà ẹ máa tẹ̀ máa ọkùnrin létí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa kún fẹ́yàwó tó kó nǹkan fẹ́ gbádùn lọ àní ló fà á ló fi jẹ́ kí àwọn bá ń sáré gan kò ní ìwòsàn kan tó bá fẹ́ kú okú ni obìnrin kù láyé tó wọ́n fẹ́ sọ ẹ fi yé wọn àmàna lọ ń gbà lónìí nítorí pé ibi tí bàbá rẹ̀ wò dé tí wọ́n ti rí i pé ó yẹ kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wọ́nsọ̀ nílò tí wọ́n á gbà yìí dáadáa o sì gbọ́dọ̀ rí i pé ìwọ àti ẹ̀ ẹ gbìyànjú ojú ọ̀nà tẹ́tí wà lùjẹ̀nà tíjà bá ṣẹlẹ̀ lọ́la tọkọ wa lòun ọgbà kóbìnrin ọwọ́ ẹ̀wù tọ́lọ̀ ní kírú àwọn obìnrin ọmọ àwọ̀ sẹ́mi pé tí wọ́n bá kó yín ti pòwe fún wípé òun àti ìyàwó rẹ̀ níṣẹ́ fọmọ fún kọ máa jẹ́ ìyàwó fún káwọn méjèèjì ó lè bá a máa gbìyànjú ojú ọ̀nà àti wàlìjánà ìwọ wa lórí ọ̀nà àti wàlìjánà ká máa jáde ńhòhò kí wọ jahannama rọrùn torí obìnrin à ń fi àsìkò yìí pé gbogbo àwọn obìnrin mùsùlùmí tí wọ́n bá láǹfààní àti gbọ́ yìí ẹ bo ara yín pẹ̀lú jilbab eléyìí lòfin ọlọ nàmbà túláàsì ni kìí ṣe nàmbà fẹ́ èèyàn gbọ́dọ̀ ṣe kọ́nà àwọn olùmọ̀ọ́ sọ pé ọ̀tọ̀ sí ọkọ kó túláàsì ìyàwó rẹ̀ kọ́ máa wọ̀ ọ̀tọ̀ sí kó túláàsì ìyàwó rẹ̀ kọ́ máa wọ̀ débi pé tí àwọn bá kọ̀ láti máa gbé ọ̀ṣọ́ rẹ̀ yẹn pamọ́ ọkọ lè ti torí rẹ̀ kọ́ dànù ọkọ lè ti torí rẹ̀ kọ́ dànù kákìí sára torí ẹ̀ a gbọ́dọ̀ rí i pé a gbìyànjú láti mú káwọn ìyàwó wa kó máa pa òfin ọlọ́run ọba mọ́ kò sẹ́ni tó níyì nínú àwọn obìnrin bí èyí tó bu ara rẹ̀ láṣìírí nítorí pé tá a bá tá a bá gbé pamọ́ òun ló máa níyì òun tá a bá gbé pamọ́ ló máa níyì tí a bá gbé mẹ́sà tá a fọ́n ṣúgà sí tá a gbé sóde fáwọn èsìn láti kàn ìyẹn máa kan lé sí ìbò àmọ́ tá a bá gbé kan tá a gbé sínú gíláàsì tá a tọ́jú tẹsinsin ò lè ráyè débẹ̀ ẹ rí i pé léyìn ní òwú gbogbo ńlá káyì láti jẹ tó bẹ́ẹ̀ náà làwọn ọmọ àwọn ọmọ èèyàn àwọn obìnrin obìnrin tó bá bo ara rẹ̀ láti rí ó lè bu rẹwà kọ́mọ rẹwà gbogbo èèyàn náà fẹ̀rẹ̀ obìnrin tí ń rìn òwò tó ti gbé gbogbo ńtọ́lọ̀ ni kó gbé pamọ́ tó gbé ìta tó yẹ pé gbogbo ńtọ́lọ̀ ni kó gbé pamọ́ ní fi ń tàwé ìròyìn ẹnìkan ò ní kàkùn wọ́n máa sọ pé ìyá ọmọ abú gbogbo owó ti tẹ́lẹ̀ ni wọ́n ti rí láì jẹ́ kó ti bẹ́ wulẹ̀ àwọn làná fi pè ní kàṣíyàtún àìríàt aṣọ ń lọ́rùn wọn ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà láyé jọ́n àwọn èèyàn lè má tètè mà tún ma aṣọ ń bẹ lọ́rùn ìhòòhò ló sì wà àwa ti mà láyè sí ẹ̀rí kí gbogbo àwọn ọmọ kò ní sàlùbáríkà tí máa ń rí ìhòòhò ń ẹ̀wù tí wọ́n wọ̀ ìhòòhò náà ni wọ́n wà ilé ọ̀fun ẹni tó mọ òkú bò wọ́n ti wọ̀ ìjàkadì ìjàkadì ní wọ̀ rẹ̀ ogun ní bíbọ̀ rẹ̀ sàwọn ilé ẹni ká sì àtọ́n àríyá tẹ̀lé ìjẹ́bù ti jẹ́ àwọn obìnrin mùsùlùmí ẹgbẹ́ tó sọ ni tẹ́ ẹ bá gbé ẹ̀wù tó ní kẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ bá gbé wọ̀ olókéré jù tí gbogbo èèyàn fi da ẹ̀ mà àwọn ọ̀daràn wọn mọ̀ pé obìnrin mùsùlùmí làwọn eléyìí fẹ́lẹ́ ayọ̀ ọ̀dà yìí wọn ò ní níyìn lára Ah, obìnrin kan ò sí ọmọ rìn òwò yóò rórí tìrìsì láyé john nígbà táwọn kéékèèké táwọn obìnrin ṣẹ̀ṣẹ̀ kásá àmọ́ wọ síkẹ́ẹ̀tì àmọ́ wọ sinmi jáde àwọn ọmọ máa dá kíní wọ́n ti pè kíní irin tí wọ́n máa fi sẹ́pù wé wọ́n máa dá jọ nì àmọ́ wọn àtàwọn rọ́bà rẹ̀ ẹ̀ bá tàwọn rọ́bà tó bá pẹ́ tán pé tó máa pa máa pa tàn rẹ̀ máa ẹ sì ti mójú tẹ gbáwó bí ìgbà tẹ́ nǹkan lẹ sí. ẹ yẹ mọ̀ pé àwọn obìnrin tí ń rìn ìhòòhò wọ́n kó bóbìnrin tó wà ń lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ à ń lé ọkọ tí ò ní ìmọ̀ lójú ọkọ báyìí. nítorí pàtójú rẹ bá rí oríṣiríṣi ó ní ká tiẹ̀ kú. ìyàwó rẹ ti wẹ̀ kó tó dé ó tún bá bí ọtọ́ mú ń retí pọ́kó ń bọ̀ ọkọ̀ ń bọ̀ ọkọ̀ tójú rẹ ti dìímù fún àwọn ìríkùrí tó ti rí ń ta ẹ my love my love nǹkan kékeré nǹkan àìsàn àìsàn àìsàn tó bá wọn bẹ nínú wáyé ọkùnrin wa lọ fẹ́ subhanallah àwọn kò ní sàlùbáríkà yẹn ni wọn kó bá àwọn obìnrin tó wà nílé ọkọ ọ̀pọ̀ àìmọye lọ́kọ́ ronú pa kó wọn lè wọn kọ̀ ọ̀sẹ́ di wípé kò mú lójúmọ́ lọ torí àwọn ọ̀daràn kún títì. asọ̀tọ̀ ẹgbẹ́ tíyàwó rẹ bá wọ̀ ọ́nú ilé rẹ tó bá kó àwùjọ dà tíyàwó rẹ bá wọ ọrú rẹ nú ilé rẹ ó ní mọ̀gàtọ̀ gàmà tó dì mà irú rẹ̀ làwọn kan wọ̀ títì tí gbogbo èèyàn wò wọ́n wọ́n wá ní ìyàwó rẹ̀ tó ẹ ṣe tó fẹ́ gba tó fẹ́ gba tiẹ̀ ṣé ọ yani lẹ́nu o ṣé àmọ́ pé wọ́n kú wọn náà ló mú bàbá kan tọmọ rẹ̀ tó fi dẹ́kọ́ dáràn lọ́dọ̀ rẹ̀ ó lò wọ́n bọ́ ọmọ sùn ìyá yìí wá ń bẹ̀ ìyàwó rẹ̀ ń bẹ̀ ṣá òun ni wá bọ̀ ìyàwó bọ́ wò ó wá bá wọn ní oníkèéni ìwọ kọ́ ló ní ọmọ ti lè bíútì tó báyìí tí wọ́n mọ̀ wá wòran wọ́n á fi ilẹ̀ fẹ́ lómi ajá burúkú wèrè torí ẹ̀ ló ti túmọ̀ sí pé tábàlà ní tẹ̀lé tọlọ̀ kò sí tàbí ṣùgbọ́n ní rọrùn lẹ́tẹ̀lé ta ṣètò ọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ lórí àwọn obìnrin mùsùlùmí tí wọ́n wọṣọ tí islam wa wọ́n ní táwọn bá lọ school táwọn kọ́ mọ̀ táwọn gba ìwé ẹ̀rí táwọn amúra bẹ́ẹ̀ ṣe pé islam ní ká múra yẹn àwọn ò ní rí sẹ́ ká ní sí òfò iṣẹ́ kíni àìmọ́ yẹn obìnrin tí ń rìn òhò tí ò rí sẹ́ àìmọ́ yẹn tá bá sùn láì ní iye ìgbà tí ò rí sẹ́ ká má ti torí ń tá a fẹ́ jẹ ká ba ń tá a fẹ́ jẹ́jẹ́ àwa fẹ́ jẹ́ ọmọ àlùjánnà ká má ti torí owó ilé ayé ká tan ara wa jẹ ilé ìjẹba wọn ní àwọn bímọ àwọn sì fura pé lọ́dọ̀ tàwọn ń bì ìjọ kẹjọ kẹjọ ni wọ́n máa sọ ọmọ ló kọ̀ ìjọ kẹjọ náà máa ń pẹran àkíkà ṣe ń dáhùn ṣe ń dà kọ̀dà torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní ọjọ́ keje yu'aqqu anhu yawma sabi'ihi wọ́n pẹran àkíkà fún lọ́jọ́ keje rẹ̀ wọ́n sì sọ ló bóun lọ́jọ́ méje tó adi mẹ́jọ méje ọ̀tọ̀ mẹ́jọ ọ̀tọ̀ torí di eléyìí báyìí tó bá yẹ pé ọjọ́ kẹjọ làwọn bá máa sọmọ ló kọ àǹtakò lànà ànábì nìyẹn kò sì tọ́ka takò lànà rẹ̀ àti sèyàn ó ti wá ọjọ́ ti pẹ́ kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kì í sì ṣe lóyè ló ti bẹ̀rẹ̀ ìṣirò táwọn àáfàá tẹ́lẹ̀ fẹ́ ṣe àwọn náà ọjọ́ keje làwọn náà mà but ìṣirò táwọn fẹ́ẹ́ ṣe bá ṣe kájọ́ keje ibẹ̀ là ṣiṣẹ ti wá. ní mẹ́tẹ̀hàbù Malik rahimahullah Malik sọ pé ọjọ́ tá a bá bímọ á wo àkókò tá a bímọ sí tí alifájàre ti yọ ni àbígbà tí ò tí ì yọ alifájàre ni máa yọ. làá máa fi sàṣùbà alùpàgàrí ọba ti yọ ajẹ́ pé á ka ọjọ́ yẹn kúnjọ́ àkọ́kọ́ bílí ìsìnká pé nílùú yìí alùpàgàrí ń yọ láago márùn ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ àwọn abímọ láago márùn tọ ọkọ alùpàgàrí ò ti yọ tá a fi bì abí láago mẹ́rin àfẹ̀mọ́júmọ́ àlùfájàrí ò tí ì yọta àfi bì bẹ́ẹ̀ tá a bá abilago mẹ́ta abilago kan ago méjì àlùfájàrí ọ̀sá tí yọta àfi Malik sọ pé a kà ò ní kúnjọ́ àkọ́kọ́ tó ní tọ́jọ́jọ́ àtìní tó bá jẹ́ pé ńlá bá bímọ nígbà tá àlùfájàrí ò tí ì yọ a ṣe pé ìjọ òwú lọ́jọ́ kejì ó pè lọ́jọ́ aláàdì nìyẹn yawmul ahad ìjọ yẹn níjọ́ kejì ó pè é àmọ́ tó bá ṣe pé ńgbà tá a bímọ àlùfẹ́tàrí ti yọ kátó di ká bí bí kápá bí láago márùn àbọ̀ àlùfẹ́tàrí ti yọ láago márùn kọjá kọ́tà ajẹ́ pé lẹ́yìn ìgbà tá àlùfẹ́tàrí ti yọ la tó bí ajẹ́ pé àní ka ọjọ́ òní nínú ọjọ́ méjèèjì tá a fẹ́ kà àtọ̀lá láti bẹ̀rẹ̀ sí ní kà tàbá sì bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ afẹ́kájọ́ méje látọ̀la àjẹ́ ike ìjọ àtìní tuntun bọ̀ that is lọ́ndì àbílẹ̀ ń pè ẹnìjọ́ keje yẹn ó tó tún pé eléyẹn ni má Malik sí ń tiẹ̀ ṣùgbọ́n ìyapa wa wà lọ́dọ̀ àti ń tẹ̀lé Malik pé tó bá jẹ́ gbígbà tálífájà rí ń yọ gángangángán má jáde aago márùn-ún ọkọ̀dà kọta lọ́mọ jáde ètò tẹ̀wọ̀n jù lọ́dọ̀ wọn ni pé àní kà ò ní. eléyìí ló fà á sábà bí ma ní rùsì nǹkan lọ́dọ̀ mari sẹ́wọ̀n kẹ́ ẹ̀ ní kò ní ọ̀la lẹ́sìn bẹ̀rẹ̀ yẹn tó sọ fún yín pé tó bá sẹ́yìn tí alùpàdé àríyọ pẹ̀lú ìṣẹ́jú kan lẹ́ bí ma ẹ̀ ní kò ní bóyá wọn á bá bí ọ̀sán tẹ́ bí rọ̀lẹ́. ìdínú ibi tí àwọn sọ yìí pé ìjọ méje ibi tí ìjọ méje ti ń di ọjọ́ méje ọlọ́dọ̀ tiwa nù ṣùgbọ́n ìtọ́jọ́gba ìṣàlọ́ òun náà ní wípé gbogbo ọmọdé bá bí lọ́sàn-án nígbà tó rùn ti wọ̀ ọjọ́ yẹn níjọ́ àkọ́kọ́ nítorí ọjọ́ rẹ̀ keje ni wọ́n sọ ọjọ́ láti wà ní ọjọ́ keje tẹ́ bímọ ni wọ́n ní kẹ́ ẹ sọ lórúkọ kẹ́ ẹ pa àkíkọ̀ rẹ̀. àṣekítà bá bí ma ní ìsìn ọ̀sán wà ọjọ́ la wà ayékò ní ni àkọ́kọ́ ńjọ wa ni ọjọ́ kejì ó pè ọjọ́ kejì òun ni ọjọ́ aláàdì dimash àbí kí ló ń pè tọ́ ńjọ yẹn lọ́jọ́ kejì ó pè tẹ́lẹ̀ ìbá yé ti sọ pé ìtọ́ tẹ̀wọ̀n nu bá bí ma kan àní dúró di irú ọjọ́ yẹn. kọjọ́ yẹn ó tó pé méje tó bá ti jẹ́ pọ̀sán làbí ọjọ́ tá a kàn ká tó kanrú ọjọ́ yẹn lọ́jọ́ kejì ó pè yàtọ̀ sọ́mọ tá a bá wá bí lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ àní ká ọjọ́ tó yá pé lónìí lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ ìlà bímọ ajẹ́kó tún dijọ́ àdínní míì kí ọjọ́ kejì yẹn ó tó pé ṣé lẹ́yìn bá sì máa ka ọjọ́ ìsìláàmù wa fi hàn wá pé. ẹran àkíkà ilé keje ṣùgbọ́n ẹ lè ti sọmọ lórúkọ kó tó péjọ nígbà nàbì sọ pé wọ́n ma fún mi àná mo sì sọ ní Ibrahim so ọjọ́ keje lẹ́pa tọ́lá wá dúró díjọ́ keje kó tó di pé sọmọ lórúkọ kò sí tó burú mbẹ. torí pé ànábì ṣe ọ̀hún níwà pọ́ sọmọ lórúkọ kíjọ́ keje ó tó pé àmì ìtọ́ sọ lọ́rọ̀ ó ní kíjọ́ keje ní ká sọ lórúkọ. tó dúró díjọ́ keje ń olórin ká sọ lórúkọ kó tó péjọ́ keje kò burú tẹ́lẹ̀ yìí ni bá a ti máa sọ ọmọ lórúkọ ètò túmọ̀ sí pé tọ́mọ tá a bí òun tó bá kú jọ́ kejì jọ́ kẹta a sọ pé ọmọ yẹn jẹ́ wá ní ká sọ lórúkọ àmọ́ kò jẹ́ wá lẹ́ran àkíkà nítorí pé a lè ti sọ lórúkọ kó tó pé jọ́ àmọ́ àní pẹran àkíkà fún kó tó pé ọjọ́ kejì òun ò sì péjọ́ keje láyé torí rẹ̀ la ṣe nípa ẹran àkíkà fún eléyìí ìjàgbọ́ ti jẹ́ tẹ́nìkan bá sọ ọmọ lukọ ńjọ́ kẹjọ wọ́n sọ pé tako lànà anábì sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n kò di kò di káfìrì ẹ̀sẹ̀ láà máa pè lọ́mọ aláṣẹ wọ́n àti èsì kéèyàn ọ̀gbádùn wọ́n sọ wa ti wọ́n ní dáhùn eléyìí lánàá. pé sọ́kọ àtìyàwó jókòó papọ̀ tó máa ń ṣègbéyàwó wọ́n má jókòó papọ̀ wọ́n padà wọ́n padà jókòó léra wọn wọ́n padà sùn léra wọn wọ́n pa àwọn wọn mọ̀ àmọ́ nísìn wọn ò tí ì jẹ́lẹ́tọ̀ ara wọn. lẹ́yìn náà àbùkátà láti tún pa láti pàtẹ ìyàwó síta àbùkátà nàdé ìsèpọ̀ ọ̀mẹ́ni tó fẹ́ fẹ́ yàtọ̀ sírú dírámà wọn àfa kọ́ máa tẹ́ra wọn jẹ́ ike ah, ìwọ ọkọ ìyàwó dídé làmú ìyàwó ìyàwó ló dábàá rubbish kí ni ń jẹ báyìí ìwọ lọ́wọ́ àti ìdí ọmọ alọ bíi dàdà ń gọ́mí wọ́n lọ kó lọ ọ̀kí náà lọ mú ọ̀rọ̀ kó sáàrin àwọn òfin tó yẹ káwọn náà di fọ́tí fún ọ ọkùnrin tó lè kó sáàrin ó so gbogbo dírámà àwọn àbùkátà rẹ̀ kí ẹ ti rí orí ìtàgé nípa afẹ́fẹ́ yà ó ẹ̀sìn ni bí islam ṣe mú wa ní kẹsí eléyìí ìjọba ti ṣe jẹ́ńdà. wọ́n ní tọ́mọ bá kọ́ àlùkùránì ṣé ọtọ́ káwọn máa ṣe wàlímà fún tó ráwọn máa ṣe kí ni jẹ́ wàlímà gan because nínú ẹ̀sìn islam tí wọ́n sọ wàlímà oúnjẹ tó ṣe tá a pe àwọn èèyàn wá jẹ fún ìdùnnú pọ́lọ̀ fún ayáwó fẹ́nu. tí ọba sí àdéhùn anábì sallallahu alayhi wa alihi wa sallam tó sọ pé idha du'itum ila al-walimati fa ajibu qalu al-'ursu ya rasulallah qala al-'ursu wa nahwa. sọ́mà pìyìn wá síbi oúnjẹ àpèjẹ pàgbéyàn nítawọn èèyàn gbọ́ yìí nù ẹ dáhùn àwọn sọ̀rọ̀ bàbá ni sẹ́tìgbéyàwó oúnjẹ àpèjẹ sẹ́tìgbéyàwó. anábì ní ìgbéyàwó àbí ntọ́jọ́ àwọn olùmọ̀ọ́ sọ pé kí lọ́jọ́ bàbá bímọ bàbá bímọ táwọn aṣọ oúnjẹ pé ẹ wá dá nítorí pé a bímọ inṣàlá kò burú kò burú àmọ́ kìí sí pé a bímọ àtàwọn èèyàn wá sọmọ ló kọ́ ọ wọ bàbá ọmọ lọ sọmọ rẹ ló kọ́ bàbá ni ọ̀sọ̀mọ rẹ ló kọ́ yìí ṣe àwọn àbá kan dára sọsẹ wa di à ń bá ní sọmọ ló kọ wọn wá ní kìí ṣe pé àwọn asọ àbá wọn gbé jáde nì ẹ̀yin bá wọn gbé jáde gẹ́gẹ́ bí rádíò wàgàdógò fa so àwọn ò lè dá sọ ó dìgbà tẹ́yìn bá bá wọn gbé jáde ẹni tó bímọ ni kó sọmọ rẹ ló kọ tí ọ̀tọ̀ bá wọn fẹ́ fi dùnnú orí tọ́lọ̀ ń ṣe fọ́ hàn ó sì oúnjẹ ó sì pè àwọn èèyàn wá jẹ ẹ dákun ẹnìkan pè mí wá jẹun kí ẹsẹkẹ òrò ń jẹjẹ tẹlẹ o ẹlòmíì òrò ń jẹjẹ tẹlẹ o inú tẹ ó dùn inú tẹmí ló sì dùn pé ọmọ ìyá mi mùsùlùmí kì í ọ̀ràn yẹn ni kí n dáhùn torí pé ẹnìkan sọlọ àṣìlá sọ pé má pè wá tá a bá dáhùn àti náà àti ànábì sọlọ àpò àríwá ló sọ. tẹ́ tẹ́ bá jẹun tẹ́ bá dìde tẹ́ bá dùn àlẹ́ sí abẹ́ẹ̀kọ́ ni ah, ọ̀ràn àbí àlẹ́ sí. kí wọ́n ti pín ẹ̀yin wọn sọ pé ìgbà táwọn àti wá bọ̀ sọmọ ló kọ yìí ẹ̀yin sọmọ ló kọ Islam sọ sanwó rẹ̀ sanwó kọjá a ha ńbo ni wọn so wọn lè sọ pé ẹ tún kọ owó kọ́ ọmọ ọmọ gọ̀ ẹ wá dúró àgọ̀ tó pọ́n tí adúlọ̀ ọ̀jọ̀gbọ́n tó wà láyé nígbà wọn bí àwọn náà wọ́n sọ orúkọ ọmọ ọmọgàn ni. àyẹ̀rí pé gbogbo olú àkà ọ̀nà oúnjẹ ni ọ̀nà oúnjẹ táwọn afáàfin máa fẹ́ jẹun èyí tó yẹ ká parẹ́ láwùjọ wa. àmọ́ Yorùbá tẹ́ bá ṣàlàyé ẹ̀sìn òdodo fáwọn kì í tètè bá wọn láàmú wọ́n fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wọ́n fẹ́ràn àwa là ń bẹ́ńbẹ́ ẹ̀rí kálómi ká lè mú San Franc ó lè mú jáde fún akéwìtì owó yìí o ẹ bá ń tọrọ fún bàbá mi o ẹ bá ń tọrọ fún yàrá mi o ẹ̀gbọ́n mi tọ́wọ́ ń gàbọ́n ẹ tọrọ fún àbúrò mi tọ́wọ́ ń lómẹ ẹ tọrọ fún ọmọ tá a bí àtìyá rẹ̀ àti bàbá rẹ̀ kọ́mọ ọlọ́lùbákà àwa náà tá ń lọ tá ń bọ̀ lórí èlò kò tún wọn lọ. yóò bá fẹ́ràn gbogbo irú àwọn irú àwọn dírámà báyìí ẹni tí yóò wá sọ fún ọ pé nǹkan àwọn ò ní fẹ́ pati àwọn afáàná ọmọ sọ pé ẹ wọn sọ àlọ àwọn àkúkú mọlú mọtò àwọn ọkọ gbogbo nǹkan àti wọn ní ọjà àwọn bàbá wa tẹsẹ kú kọ. àwọn bàbá yìí ò ti ti sàánú ẹ̀yìn pátọ́lọ́ ti sàánú ẹ̀yìn ẹ̀yìn ọmọ ṣe ń tọ́ da ẹnu àwọn bàbá yìí tó máa ṣe ń tí ẹ̀ tọrọ àforíjì fún wa torí ó lè jẹ́ pé àwọn ọmọ níta ń pè ń wà liman àwọn amọ̀bẹ́sẹ̀ líǹkì mọ́ kùránì nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá yẹ pé nínú àwọn ẹ̀kọ́ ìsìn Islam àtàwọn táwọn èèyàn kọ́ lẹ̀ abẹ́lé nǹkan kan tó ń pè wà limatul Qur'an tí èso ọmọ Nàìjíríà lọ kọ́ mo rò pé yé ẹgbẹ́ bù lórí Nàìjíríà wọn ti máa ń sọ bẹ́ẹ̀ kò símbò mí láyé so eléyìí ọ̀nà kan náà nínú ọ̀nà táwọn èèyàn tí wọ́n tún là láti máa rówó sẹ́wọ̀n káwọn màálìmù máa bára wọn jà lórí ọmọ kan ti afẹ́gbọ́mọ kan ayé kó ṣe wàlímà màálìmù mi lè kí omi wá gbọ́mọ ìgbà táwọn òbí dọ́mọ wò lé sáré pé kò mọ kí ó so ẹsìn màkà àwọn eléyìí fẹ́ fi pawó ni so wọ́n á ní kò ní lọ lé kí wọ́n á fi sílé kí omi wọ́n lè máa ṣàfihàn àkùsùrà wọn sí ọgbọ́mọ kí omi sẹ́wọ̀n kọ́pọ̀lọpọ̀ babaláwo ni ẹ̀yin kan ò kí wọ́n mọ kí ó ṣé tìrọ̀ àkùlà náà fi lọ́sàlàyé àwọn ọ̀daràn burúkú tó nítorí ti eléyìí wọ́n máa wọ́n máa lórí sí wọn wọ́n gbà gbọmọ kí n ṣe títẹ̀ fi lè la ni kí n ṣe títẹ̀ fi lè la torí owó tí wọ́n san yẹn ni tó nítorí ti yóò bá fẹ́ràn ìtànjẹ ìgbà tí bàálù ẹ̀tẹ̀jẹ̀ ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá lọ́sọ̀ọ̀sì ẹni tó bá fẹ́ dí wọn lọ́nà ìtànjẹ wọn tún máa bàjá ni so ẹni tí sì ń tàn yín jẹ gbọ́n ẹ̀yin tá ń tàn jẹ di ẹ̀gbọ́n kíkẹ́ ni tí ń tàn yàn èèyàn méjì pàdánù ẹ̀tàn jẹ ẹni tí ń tàn yẹ kọ́ mọ̀ so nítorí ẹ̀ gbogbo wàlímọ̀ sí wàlímọ̀ ẹ̀tàn jẹ ni ẹ̀rì kùtù kó fàrẹ́yìn bá wa Yorùbá bá jẹ́ nínú màkíó nítorí pé ọmọdé ọmọ ọmọdé ni yóò ṣe wàlímọ̀ tẹ bá sí ẹni wí àfúnú alam nashra alásán lè wá ní lẹ́m bọ́lá fújì kan ti fi kọrin rí lágbé àlàmù nàìjíríà àtàlàmù nàìjíríà ọ̀nì olódo burúkú ẹni tí ó ṣe wàlímà tẹ́fà wá sí àyè gbogbo alukurani fún kọ́ okùnkọ́ máa làágùn so iná ìsìn ni màmá ọ̀yarí fún bàbá sí lé pé ọmọdé mọ́tò wàlímà bí bàbá ní sọ wàlímà lókù èmi ò fẹ́. wọ́n tún lọ sí kàlẹ́ndà tí ò bá ọmọ tó mọ̀ ká wúyọ̀ orí ṣe ń ṣe wọ̀lé kò sí yìí so ó sì máa bá àríkà bá àríkà òwe bá àríkà mú ma tó ṣe wọ̀lé máa bá irọ́ burúkú ẹ̀tàn jẹ́ ẹ̀rọ àwọn ọmọ mọ́kànmọ́ náà wọ́n lọ wọ́n gbẹ́gbẹ́ ọmọ mi ṣe wẹ̀límà ní jáde ó sì máa mówó wá àfa ọmọ tí a máa tó ẹgbẹ́ yìí náà mọ̀ bọ́mọ bá wá sí wà o ṣe ń ṣe rádaràda ẹ̀ máa ké lọ́tọ̀ ah, sọ wẹ̀límà kí ni jẹ́ irọ́ burú ẹ̀tàn jẹ́ torí ẹ̀ Islam ọ̀tako kọ́ kẹ́kọ̀ọ́ káwá fún wẹ́ẹ̀rì tó bá kẹ́kọ̀ọ́ tán ẹ gbogbo àná kẹ́kọ̀ọ́ aságbàwé ẹ̀rí ẹgbàwé ẹ̀rí àmọ́ kìí ṣe wà límà táyìn sí. ayẹyẹ àjọyọ̀ ọkọkùnrin olùpọ̀ ọmọbìnrin a sì fẹ́ fi rọ́gbó lápò yín ìníjẹ́ wà bá sórí gan-an ní gidi kò síbi tí Islam ti sọ pé kẹ́sẹ̀ wà yóò bẹ́ẹ̀ burúkú lè má mú gan bá gbà kọjá ńgbà tá à ń bọ̀ wá lẹ̀ àṣùbà bá wa ń bẹ̀ abá tó lẹ́yìn lè máa mú bí nǹkan gidi àfa fati apakasọ èsì tó kà á ti halẹ̀ ti halẹ̀ ni wọ́n á gbọ́ ẹ pẹ́tọ́ gbogbo ẹ ọ ti rí wa mú ti pẹ́ wàhálà àtọ́ àṣùbà ń ṣe ni torí tí mọ̀ bá ti mọ fati àti gbogbo nǹkan ti dàrú lọ́wọ́ náà ta ṣe wẹ̀límọ̀ ọ́n títí bóyá tó ti ṣe wẹ̀límọ̀ fún ọlọ́run my generation tó ti ṣe wẹ̀límọ̀ fún. ẹ̀tàn jẹ́ burúkú ọ̀pọ̀ láwùjọ yorùbá yìí. sàá nípa sẹ́yìn bá jẹ́ nínú màkíó látàrí ẹ̀tàn jẹ́. tó ẹ má gbẹ̀tàn jẹ́ láyè mọ́. ẹ gbìyànjú pé ilé kétọ́ máa yán wọ̀ gan ní kété tó bá ti wọ̀ ní ó ti máa hálùkùránì. àti bùkátà wàlímà gàtọ́ bá ha tán kọ́ méje pé wàlímà ńlẹ́sìn lọ́wọ́ gbàgbé gbogbo lọ sóore ẹ wá ń fi eŋti ọ̀dà ẹ̀fẹ́ fi dúpẹ́ eléyìí pàtàkì púpọ̀ jẹ̀mọ́ kọ́lá gbúrò àwọn afọ́sọ pé bó láti máa ro oúnjẹ jẹ ọlọ́mọdé àjọ oúnjẹ kó oúnjẹ kò burú kẹ́yìn ọ̀sọ̀ fẹ́ nítorí ọmọ wa lè kí o kí ẹ fẹ́ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ kọ́ ha a fẹ́ kọ́ ha ọ̀dà tí mo bá fi lè kọ́ ọmọ yìí ní kí tó bá fi máa kí ó ké ẹ san mílíọ̀nù sèfà fún mi Islam farama ilé wọn pè ní jọ́ọ̀lù tí ohun tó yẹ kẹ́ ẹ ṣe nù bẹ́bí sẹ́lẹ̀ yìí náà sí Islam ò bínú sí pé kẹ́ ẹ gbowó lórí nǹkan tó pé ìyapa wà èyí tó jù ní kẹ́ ẹ lè gbowó lórí ẹ̀ wọ́n sì dán mọ́ wò wọ́n ti máa kí ó ké kò sí wàhálà gbogbo yẹn jókòó ọ̀yà bá ọkọ̀ wájú á ṣe ìjáza rẹ̀ gbogbo oníkálukú ẹ̀yin ọ̀pẹ kó síbi báyìí kọ́kà ẹ̀yin ọ̀pẹ kó síbi báyìí kó ẹ̀yin ọ̀pẹ kó síbi báyìí kọ́kà ari pé gbogbo níta dán ọmọ wò lórí ẹ̀ bí wọ́n láwọn ọkọ̀ ọ̀mọ̀ dáadáa lóòótọ́ pẹ̀lú ẹ̀jú wíì kì í ṣe kékúkè yóò ṣe tó máa ń ka kéke ìsàásólé sí láti ìsàásólé kí ìsàásólé wọ́n ti ṣe sàásù. ìdá ẹ̀wọ̀n tọ́lọ̀ ń sọ́fà ìdá ara ní ìsà zólésílátìl wọ́n ní sólésílátìl ń sọ yorùbá ọ̀rọ̀ pọ̀ nǹkan àlùkùrá ni. tòtí àbáyé bá ti rí síbẹ̀ ẹ̀fúlẹ̀ tọ̀rí. bẹ́ẹ̀ ni tẹ́lá bá dá májàmú pé wàá mú ọmọ wa yìí wàá kọ́ ní alukurani ha yóò ha bí báyà ha pẹ̀lú tajwid ó sì ha òun náà sọ pé tó bá ha o maka hajj ni màá fi gbà lọ́dọ̀ yìí ọlọ́run rẹ̀ náà lọ owó sẹ́rẹ̀ nu sàmù àmẹ́rin ní fún olùdókítà ọmọ bá rí gbogbo ẹ̀ sí ó sì lè ṣe pé wíwá tó máa ń wáyé o ẹ máa sanwó lé kírósòsò eléyìí jẹ́ alìjára oṣù tẹ́ bá ti sanwó yóò lé ọmọ aránṣẹ́ lé mi tòun kò sí kékeré láti fẹ́ fi wọlé máa rọ́kàtì tọ́mọ bá sì ka ẹ̀kọ́ tán tọ́mọ àka ẹ fún ní ẹ̀rí pọ́ máa ka tó ti pé wọ́n fún yàn lélẹ́yìn láyé ọmọ àka kò ṣe bàbàrà ìyẹn má alukurani kà kì ṣe bàbàrà wọ́n fún yàn wọ ẹ̀rí rẹ̀ àfi tí àwọn èèyàn ọba gbọ́n ẹ̀kọ́ wò lọ́kọ́ ọkàn máa alukurani ká kò tí ì mà túmọ̀ rẹ̀ kọ̀ má kọ̀ á sórí ntí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. eléyìí ò jẹ́ bá wọn adúpẹ́ fọlọ́nkọ́ yẹn ṣe wọ̀lé malẹ̀ yìí abẹ́ máa ṣe náà lẹ́ẹ̀fi kọ́ ẹ̀pá ti o ẹ̀pá ti o àfi tẹ́kẹ̀jẹ́ náà bá jẹ́ pọ́ ya débi o. wọ́n ní kí ni ìdájọ́ kíyàwó tó dé kọ́ máa lè la kọ́ máa wọn ọkọ rẹ̀ lórí. nígbà nísìnyí tí àwọn tuntun bá dé kò ní pa àwọn ọmọ pẹ̀lú orúkọ wọn akọ̀wé arówólò ìyẹn afẹ́ àáfàá wa àbí ẹ̀kọ́ ni sòkè ní ìdájọ́ rẹ̀ ọ̀dà kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ àmọ́ kìí ṣe túláàsì kìí ṣe túláàsì torí pé àkọ́kọ́ ntí wọ́n ti torí rẹ̀ ṣe ntí islam ò bínú sí ni wípé yóò jẹ́ kóbìnrin orílẹ̀ ọkọ gbé yóò sì jẹ́ káwọn èèyàn tó bá ń bẹ̀ kó fẹ́ràn rẹ̀ nítorí pé àwọn ọmọ tí ọkọ rẹ̀ ti bí yìí tó o bá fi lè jẹ́ ni tí ń sì wàá hù sí wọn tí àwọn náà bá fi dẹni tó ṣe wípé ìrẹ́pọ̀ sí láàrin wọn pẹ̀lú rẹ̀ àwọn gá mú kí ọkọ rẹ̀ ó ru sí ọ kọ́ padà sọ pé òun ọ̀fẹ́ ọmọ. so àmọ́ kìí ṣe túláàsì tẹ́yìn wọn sọ pé tó bá ti lè lápá mọ́mọ́ kan lórí ọlọ́nu àpọ́ máa ń lọ mọ̀nà èèyàn ló náà sẹ́gbẹ́ wọn ni kìí sẹ́gbẹ́ wọn àpọ́nlé nìyàká kò sí ìyàká tí ò ló kọ́ tiẹ̀ so nítorí ti eléyìí báyìí Islam ò takoru eléyìí kò takoru eléyìí tó bá ti jẹ́ pé ń pè wọ́n ní bọ̀dá lágbájá àǹtí lágbájá kò sí tó burú mbẹ torí kátó balẹ̀ fara òkúta má ga torí kó lè ba àrílé ọkọ gbé lálàáfíà kò sí tó burú àmọ́ kìí ti tún láti tó bá kpó kọ wọn jọ kan kò sínú kó sèṣì ni kò sínú kó sèṣì ó kọ kálukú ní ọmọ jẹ eléyìí jẹ bó ti sùn jẹ wọ́n ní tó bá kú láwùjọ yín bì ẹ̀yìn sábà gbà kí wọ́n pín nílànà tọ́lọ̀ ìdégi wọn ni ilẹ̀ máa fi pín tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àṣìṣe ńlá ni àṣìṣe ńlá ni ìtàpá tó fi ọlọ́ọ̀nù eléyìí tó ti pè fún ìyà burúkú lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run òun náà ló pín ogún kò fi sílẹ̀ fún màláìkà tó súnmọ́ kò sì fi ilẹ̀ lọ́wọ́ ànábì tó ránṣẹ́ ọlọ́run fúnra ara rẹ̀ ló pín yusikumullahu fi awladikum lidhakari mithlu hazzil unthayayn ọlọ́run ọba ń pa yín láṣẹ lórí àwọn ọmọ yín ìlànà àtẹ̀lé lẹ́yìn ìgbà tẹ̀yìn bá kú nínú dúkìá yín òun náà ni pé ọkùnrin yóò máa gba ìlọ́po nítòbìnrin ọgbà. ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé ń táwọn ọmọ gbà tí wọ́n bá jẹ́ ọkùnrin àtòbìnrin. tí wọ́n bá sì jẹ́ obìnrin nìkan la bá fi sáyé ọlọ́run sọ yìí pé kò sí ń ṣe lè pọ̀ tó táwọn nìkan jẹ gbogbo dúkìá bàbá àbí ìyá wọn ìdá méjì nínú mẹ́ta nínú tẹbi sáyé ni ọjẹ tiwọn tó bá jẹ pé ògidì ọmọbìnrin lọ fi sílẹ̀ sáyé Ọlọ́run ní tó bá jẹ pé ọmọbìnrin ẹyọ kẹlẹ bá fi sílẹ̀ sáyé fẹlẹ hẹnẹs ìdajì tẹ fi sílẹ̀ sáyé ò nìkan lè gbà kò gbà jù bẹ́ẹ̀ lọ. wẹ̀lẹ̀ àwọ̀ ìhìlẹ̀ kó lè wà áhídìmínú homer sodus bàbá àti ìyá tó bá jẹ́ pé àwọn la fi sáyé ìkíni kejì wọn gbà dákan nínú mẹ́fà ìdákan nínú mẹ́fà in kana lahu walad tó bá jẹ́ pé wọ́n tó kú ọ̀fọ̀mọ́sáyé ọmọ ni ó di bàbá wa lọ́nà níbi àti má gbà ju ìdákan nínú mẹ́fà lọ pàápàá jùlọ ọmọkùnrin tọmọkùnrin bá ti ń bẹ nínú àwọn ìta fi sílẹ̀ sáyé pẹ̀lú bàbá wa bàbá wa ò ní gbà ju ìdákan nínú mẹ́fà lọ màmá wa tọ́mọ bá ti ń bẹ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin wọ́n di ìyá wa lọ́nà níbi àti gba owó tọ́pọ̀ tí í ṣe ìdá kan nínú mẹ́ta wọ́n ti lọ síbi ìdá kan nínú mẹ́fà nítorí pọ́n máa ti ń bẹ. ọlọ́run á ní fa illam yakun lahu waladun wa warithahu abawahu fali ummihi thuluth. bí èèyàn bá lọ́mọ láyé bàbá àtìyá nìkan la ní tàbí sáyé ajẹ́pẹ́ ìdá kan nínú mẹ́ta ìníyàwó gbà kí ló kù ìdá méjì nínú mẹ́ta tí bàbá bá gba ìdá méjì nínú mẹ́ta tí ìyá gba ìdá kan nínú mẹ́ta kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ o bàbá ti gba ìlọ́po ẹni ìyá gbà. ọlọ́lẹ́dàá wa sọ pé ìyá wa ìdá kan nínú mẹ́ta náà ni wọ́n máa gbà tó bá jẹ́ pé ẹni tó kú fáwọn ọmọ ìyálẹ̀ àfàwọn ẹ̀gbọ́n àbúrò lọ́kùnrin àbí lóbìnrin sílẹ̀ wọ́n kì ya kúrò nínú ìdákanu mẹ́ta lọ sí ìdákan nínú mẹ́fà. àmọ́ màá yá òun gbogbo pátákórongodo wọn tí wọ́n bá tó gba tí wọ́n bá tó gbà òun wọn ò dá nǹkan kan níwájú bàbá bàbá ò ti gbogbo wọn dànù ni wọn ò ní jẹ kọ́bọ̀ torí bàbá ni sábàbí tó gbé wọn lọ sí ìdìgún òfin ṣẹ̀ríà sì sọ yìí pé man adla bí wọ́n ṣe tọ̀tí la yarithu ma'a wujudi tilka al-wafita ẹni tó pẹ́ nìkan lọ́ fà wá dò tó fi di fámìlì fòkù tí eléyìí bá ń bẹ láyé irú onítọ̀hún ò ní jogún lópin ìgbà tó jẹ́ kó ń tọ́jú dábàá bí wọ́n ń bẹ láyé ìyá nìkan ni wọ́n yọ kúrò nínú òfin yìí torí pé tí ìyá bá ń bẹ táwọn ọmọ ìyá èèyàn tó yẹ pé ìyá lásán lọ́jọ́ pawápọ̀ pẹ̀lú wọn bá ń bẹ ìyá ò lè tì wọ́n dànù ẹlòmíì ni ó yà tì wọ́n dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run tún sọ̀rọ̀ ọkọ àtìyàwó ọkọ yóò gba ìdajì tíyàwó fi sáyé tíyàwó ọba bí tọkọ ọba bí tíyàwó ọba bí ma fún ìyàwó òbí ma fún àbí fẹ́lòmí tíyàwó bá bí ma fọkọ àbí fẹ́lòmí ọkọ ní gba ìdajì tó fi sáyé kódà tó bá jẹ́ ìyàwó yẹn fi sáyé ọmọ zìnnà yóò tún ti ọkọ kò ní jẹ́ kọ́ gbàdájì ìdá kan nu mẹ́rin ní ọgbà nítorí pé ó sọ pé máa zìnà ó níyà bàbá nìkan yóò ní yóò ti ọkọ yẹn kúrò nídìí ìdajì lọ sínú ìdá kan nu mẹ́rin òfin náà tó wá sọ pé ìyàwó <laughs> tí ìyàwó bá jẹ́ pọ́kọ kò lọ́mà ìyàwó gbàdá kan nu mẹ́rin tọkọ bá lọ́mọ kọ́ ìyàwó gbàdá kan nu mẹ́jọ ọlọ́run ẹlẹ́dàá wa tó bá sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyá wa tí màmá lásán jọ pawápọ̀ bàbá ò pawápọ̀ ọlọ́run sọ pé tó bá pẹ́ nìkan ru wọn ló fi sáyé yọ gbàdá kan nínú mẹ́fà wọ́n pé méjì wọ́n pé mẹ́ta wọ́n pé mẹ́rin wọ́n pọ̀ gbogbo wọn ìdá kan nínú mẹ́ta péré ni wọ́n gbà ọlọ́run sàlàyé lẹ́hìn níparí Suratul Nisa ọlọ́run tó wá ń sàlàyé àwọn ọmọ ẹ̀yà wa tí bàbá wa màmá wa jọ jẹ́ nǹkan kan náà tó bá pé irú wọn la fi sáyé àbí irú wa làwọn náà fi sáyé wọ́n kú kò sí bàbá wọ́n kú kò sí ìyá ọmọ ẹ̀yà ni wọ́n fi sáyé tó bá ló kú tó fọmọ ẹ̀yà bìnrin sáyé ọmọ ẹ̀yà wa bìnrin ìdajì ọgbà ọlọ́run sọ pé yẹ̀rì tó ha ìlẹ́mìyẹ̀kùn làhá wọlé sí ọmọkùnrin wọn jẹ gbogbo dúkìá ọmọ ìyá rẹ̀ tí ọba ti fi tí ọba fọmọ sáyé yẹnni kí tó wá obìnrin tọ́jà ń tiwa ló kú obìnrin tọ́jà búrò wa ló kú kò fọmọ sáyé bàbá wò sí ìyá wò sí ọkọ wò sí fún ẹ̀yin nìkan lẹjẹ gbogbo dúkìá ọlọ́ọ̀ni tó bá yẹ kó àwọn ọmọ ìyá tẹ́ ti sáyé bá jọkùnrin àti obìnrin falẹ̀ dẹ́kẹ̀rì mítìlọ́ọ̀dẹ̀l yubayyinu Allahu lakum an tadillu ọlọ́run ṣe gbogbo àwọn àlàyé yìí fún kẹ́ ẹ má bàa ti nà ní. akramakumullah ẹ bá mi mufin mi wà tọ́jà bíi ti islam kí ẹ gbẹ̀bùn ẹ lọ mọ́kà lọ́dún yìí. ìsìnká wá ní ìdígi òfò ìdígi ìranù ní ìsìn ẹ níyàwó mẹ́ta ìyàwó kan bíi mọ mẹ́wàá ìyàwó kan bíi mọ márùn ọ̀kẹ́ sì ń wojú ọ lọ. so owó tẹ wá ti sílẹ̀ sáyé wọ́n ní dìgì làwọn fi pín ọ̀nà mélòó la pèsè ọ̀nà mẹ́ta. àwọn apẹ̀lọ́gbà aṣàbòsí àbá aṣàbòsí eléyìí àtọmọ mẹ́wàá eléyìí àtọmọ márùn eléyìí ònìkan kólótó. ẹni tó lọ́mọ mẹ́wàá yóò ṣépè fọlọ́mọ márùn àbí òní sẹ́ ọlọ́mọ mẹ́wàá àti márùn yóò ṣépè fẹ́ni tó ti bímọ àbí òní sẹ́ gbogbo wọn wàá da ìpinnu ẹ̀yin tẹ́ ẹlẹ́ẹ̀pin ogún sọ̀rọ̀ ọlọ́mọ mẹ́wàá ó ṣépè fún ẹ̀yin tẹ́ ẹ̀pin ọlọ́mọ márùn-ún náà ó ṣépè fún yín èyí tí òbí máa náà tún ṣépè fún yín kẹ́yìn lẹ kó ń bá jẹ́jẹ́jẹ́jẹ́ òun ló ń jókòó ẹ̀yin lẹ láwọn dọ́gbadọ́gba àwọn èpè wọ́n sì ní ọ̀sẹ̀ pọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ju èpè lọ tó yàtọ̀ sí èpè tẹ́tùn bá pàdé lọ́dọ̀ torí pé ẹ ti ta kò fi ọ lọ kí ló dé àgbà pé mùsùlùmí lágbájá yìí tó fi kú àmọ́ tó kú kò yẹ ká lo islam lórí ẹ̀ mà sọ́dọ̀ abẹ́ ok ó ti di kèfèrí àǹgbà tó ti kú kẹ́pẹ́ lè má mùsùlùmí kíkọ́ wa ti sọ̀látùl jánásà sí lára nígbà tá a ti mọ̀ yín pé kèfèrí ló kú kí ló dé tẹ́ ń pa mùsùlùmí kí wọ́n wá ṣe sọ̀látùl gbẹ̀yìn sí lára torí ìdílé yìí ẹni tó bá ti ṣerú rẹ̀ rẹ̀ tún ṣe ni o ẹ ẹ wá jẹ kó bá yín pin nílànà ẹ̀sìn Islam ni ẹni tí ọba dùnmọ́ tó bá forí sọlẹ̀ tó náà bá kó àtúnpín ogun rẹ̀ nílànà ẹ̀sìn Islam so kátàkì èsì agbọn yẹn ọ pàtàkì ìlànà olóyìnbó dé rubbish nonsense wọ́n ní tí obìnrin bá ti jẹ́ ìyàwó lórúkà òun náà ní kó gbogbo dúkìá ọkọ lọ torí ẹ̀ wọ́n fún obìnrin ní ẹ̀tọ́ rẹ̀ ìyẹn ni kóbìnrin ò lè jẹ́ nǹkan kan lọ́dọ̀ tiwọn ju ìyàwó lọ obìnrin tọ́jú ẹ̀yà kò lẹ́tọ̀ obìnrin tọ́jú ọmọ kò lẹ́tọ̀ obìnrin tọ́jú àǹtí tọ́jú àbúrò kò lẹ́tọ̀ nílànà olóyìnbó dé wọ́n tún ní ẹ̀tọ́ tún ní fún ẹni tó kú kọ́pọ̀ àkọọ́lẹ̀ wípé lágbájá tàmẹ̀dò dóòlà kan fún wa ní nǹkan báyìí báyìí báyìí kọ́dà ajá àti mùsùlùmí tọ́ra nulẹ̀ fún àwọn ní nǹkan báyìí báyìí báyìí rubbish nonsense òfin tọ́lọ́n la gbọ́dọ̀ tẹ̀lé torí ẹ̀ á máa fìdíje pín àbó lórí òjòrí àbí olórí òjòrí eléyìí báyìí Islam ọ̀farama àwọn àǹtí wọn lọ ṣe sùúrù àwọn àǹtí tó ti di màmá màmá àwọn àbúrò wọn sì ń bẹ ń polóró àwọn ọmọ ríndín nígbà tí bàbá wọn kú àwọn ọmọ ọmọkùnrin míì bẹ lọmọ kan àbọ̀ àǹtí wọn míì ó sì ti lọ́mọ ọmọ ọkọ ó wá pẹ́gun ó ní à fẹ́rù ìwádìí ìwádìí táyọ̀ táyọ̀ òrondo yóò tó ní ọgbà ọwọ́ ẹ̀ka àwọn àǹtí ọ̀daràn àwọn nígbà míì ni wọ́n máa fà tí wọ́n máa fi pín ogún lọ́nà lọ kọ́ lọ bẹ̀rù ẹ rántí pé ni ọlọ́run bùn yín lẹ́bùn bàbá yín tí ó bá kú màmá yín tí ó bá kú kálẹ̀ yín tẹ́ wàá sọ ike rẹ fẹ́ jogún tẹ́ mọ̀ ike bẹ́ẹ̀ nìkan ọba ti kọ àìjogún ẹ̀ torí di eléyìí ká gbà fọlọ̀ òfin ọlọ́run la gbọ́dọ̀ tẹ̀lé kéèyàn kú kọ́ amógún rẹ̀ ká máa fi falẹ̀ ọ̀tà kò fi ọlọ́ á tètè pín ẹ rí i pé àwọn obìnrin tó fẹ́ sopó lọ́pọ̀lọpọ̀ gbọ́n mi wọ́n máa sopó nù yàrá ọkọ wọn sì fowó sáyé wọn máa retí káwọn èèyàn mú fíṣẹbílì láì wá fún wa wọn ń ṣe bára ni. ẹgbẹ́ òkú ẹ̀dá ọ̀fẹ́ni kọ́ ọ̀pá àtẹ tí wọ́n gbà kọ́ ọmọ náà lọ́wọ́ wọn. torí pé kíá tọkọ rẹ ti kú owó ìṣètì ẹ̀ máa ti di tàwọn tí ó jogún ẹ̀ ẹ pín. gbogbo tó oṣooṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ mẹ́jọ wọn jẹ wọn ẹ pín ogún tí wọ́n fún wọn kó ọmọ náà bó wọn wọ́n sá máa ṣẹlọ̀. ilé ìjẹ́bù ti jẹ́ àwọn bàbá mi náà wọ́n kọ́ àkọọ́lẹ̀ wípé ó dìgbà tí ọmọ tó kéré jù láàrin àwọn ọmọ àwọn táwọn bá kú tó bá pọ̀ ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún kó tó pín dúkìá wọn. sẹ́wọ̀n kúrò àwọn bàbá náà máa ń tí wọ́n ṣe. torí tí màá padà ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ tó dàgbà nù àwọn ọmọ wọn àwọn ni wọ́n máa jẹ dúkìá wọn wọ́n àwọn lè ti jẹ́rù kọ́mọ tó dàgbà débẹ̀. so Islam ọ̀faramẹ́lẹ̀ káfíwá sọ̀rọ̀ apá káàlọ́ eléyìí tí yorùbá máa pa wípé bàbá àwọn ní ìsìn nínú wàhálà lọ́wọ́ tó láwọn ti lálà àwọn rí bàbá àwọn wípé wọ́n fún lókùtà máa fọ́ lálùkìyàmà òkúta lálùkìyàmà báwọn. àwọn àbí bàbá kí ló dé bàbá ni à ń gbà tẹ́ ẹ̀pín ogún ni làwọn ti ń fọ́kùtà irọ́ burúkú ẹ̀yin tẹ́ wà láyé tó yẹ kẹ́ pín ogún kí kálukú ọmọ tiẹ̀ tẹ́ pín ẹ̀yin nìkan ṣe bàbá yìí kò sí tọkàn torí pé àwọn òkú ọ̀náwó má ẹ̀yin tó fi sáré lẹ lówó inú lè máa kó bàbá yìí sí wàhálà nù sáré ó ní gbèsè tó jẹ tẹ bàbá san láti gbọ́ pé wọ́n ní ọmọ fọ́kùtà ẹ̀ńdáná fi sọ ni pé nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí múmi wọ́n fi dógò sára gbèsè rẹ̀ ni wọn ò ní tú lọ́dìgbà wọn bá san gbèsè wọn. eléyìí jẹba wọn ní sọ́tọ̀ gbogbo wàtá bá ti ní ṣíṣe ká pé léré kọ́tọ́ o kọ́tọ́ eléré bá o ẹ jẹ tẹ́tẹ́ ni ìsìláàmù ṣe nǹkan léèwọ̀ ìwọ náà ni nítorí pé Islam. tó bá jẹ́ pé a bá gbọ́ yé dáadáa níta ti ní ìtumọ̀ jù islam kọ ìnákùnà ọkọ̀ ànádànù lẹ́yìn náà àwọn eléré yẹn ọmọ yìí ṣètọ́ni làwọn ẹ̀ wá ń ṣègbéyàwó ẹ lọ pé wọn lẹ́yìn ọmọ kótèrè tó fa mizmaru shaitan fèrè shaitan ni torí di eléyìí báyìí ẹ má o níbi tẹ́ ẹ bá ti ní ṣíṣe ẹ má pè ẹnìkan tí ọmọ wa lùlù sí yín bàdì ẹ á mọ̀ pé ẹ̀yin ò lè máa ṣe ìyàwó bí à ń sòkò ẹ̀yin ò lè máa ṣe kínní kan bí à ń sọ̀fọ̀ gbogbo àwọn àṣà ń bẹ lẹ́nu àwọn Yorùbá tẹ ẹ rántí nínú béèrè tẹ dáhùn níwájú Ọlọ́run nínú béèrè mẹ́rin tẹ dáhùn níwájú Ọlọ́run lọ́gbìn dàlùkìyàmà kótó di kọ́ màlìjọ́nà lọ ọmọ wa ma anfaqa ọlọ́wọ́ bí lóye nípa owó yín ibo lẹ gbà kójọ ibo lẹ náà sí ọlọ́wọ́ bí lóye ṣé gbàtẹ́ bá pelére o èyí ó dàbí pé kọ́mọ́sáàsì gbàtẹ́ pelére o eléyìí ó jọ wípé ẹgbẹ́ kànga kalẹ̀ fáwọn èèyàn kan máa rómi rẹ̀ mu gbàtẹ́ pelére o èyí túmọ̀ sí pé ọ̀nà tí ó ń bùkátà afárá lẹ̀ sàfárá sí lórí àbẹ̀ nánà dànù. ẹ̀nánà dànù nítòsí dájú ni pé gbogbo ẹni tí ń pelére kò ní àròjinlẹ̀ yàtọ̀ sí nǹkan yẹn takò ẹ̀sìn Islam kò láròjinlẹ̀ ìwọ sí yìí báyìí orúkọ rẹ náà ló kọ rẹ eléré wọn ń wọn lùlù sí kí rẹ ń wú sí tó bá yẹ pé bá ti ọ lórí Mahmud ló kọ eléré wọn ní ẹ ọ̀rọ̀ rò pé orí rẹ̀ wá mọ̀ ń gbádùn yẹn pẹ̀lú bó ti gbádùn fẹ́ gbà mọ́tò rọ́bìṣ ránkówó dalẹ̀ aláìlérò tọ́mọ ń pariwo pé kò sóúnjẹ ńlẹ̀ tí àwọn ń pariwo pé òsì ìratọ̀ mí fún látijọ́ tó ti fẹ́ràn láti fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n máa kówó dalẹ̀ àṣetọ́ ni máa ráyè jókòó sùn àlà torí di eléyìí mùsùlùmí èsè gbogbo eléyìí àyàfi téèyàn bá ṣe mùsùlùmí ẹ ìsìlámù ó lẹ ẹ má ẹ má ṣe lè ètò ní kò ṣe ọ̀pọ̀ ó lè ṣe tán tó èkó láyé ètò ní kó ọmọ ṣe wọn gbọ́dọ̀ pàtì torí pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé ad-dunya sijnul mu'min wa jannatul ọgbà ẹ̀wọ̀n múmìnì nílé ayé àlìjánà kèfèrí so ilé àdánwò làwa wà ibi tó lọ́wọ́ bó sì ti dán wò ọ̀pọ̀ látara pọ́ǹsọ̀pọ̀ gbọ́lọ́ǹgbọ́ yìí ọlọ́ni ahasiba an-nasu an yutraku an yaqulu وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين táwọn èèyàn rò pa fún wọn lè fún ọmọ jánu fún àwọn gbọlọ́ngbọ àwọn gbọlọ́ngbọ láì jẹ́ pé dáwọn wò ni á dáwọn wò á ti dáwọn tó síwájú yín wò nínú ìdáwò náà láti mọ ẹni tó ń sòdodo àtẹni tó ń parọ́ torí ẹ̀ kìí ṣe tàì lówó kìí ṣe tàì má fẹ́fẹ́ yẹ̀yẹ́ sìn ní Islam sọ pé káwọn obìnrin wa máa múra bó ṣe ní kí wọ́n máa múra nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣèṣe pé kò sírú òun òun ga dí àjẹ kò ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin tí wọ́n ń ṣe òfin Ọlọ́run tó ń tẹ̀ láti lọ ọ̀pọ̀lọpọ̀ ti ń pẹ́ léré tí ń pẹ́ kínní ó lọ sí burúkú ni lẹ́gbẹ̀ẹ́ tí èsì bẹ́ẹ̀ sòṣùpọ̀ òfin Ọlọ́run ó lágbára gbọ́dọ̀ tẹ̀lé ìdí nu torí tí ò bá sí òfin Ọlọ́run ọ̀ bá rí i pé gbogbo ọmọ ìta tó ń ṣe ọ̀jọ́ ọmọ ìta tẹ́lòmíì ṣùgbọ́n òfin ọlọ́ọ̀ni káwọn èèyàn lọ́wọ́ dé má ṣe báyìí ṣe báyìí má ṣe báyìí tí gbogbo èèyàn fi gbà kọlọ kọlọ má ṣe wà lùkàrí. bákan náà wọ́n ní wọ́n ní iṣẹ́ jálàbí ṣẹṣẹ ni kì í ṣẹṣẹ o ẹ̀tàjẹ́ ni o ara ń tọ́ra ìdókòó lọ́dọ̀ Yorùbá nù ẹni tó bá kọ́ kí ó kọ́ mọ̀ pé mo kọ́ kí ó mo fẹ́ ríran mo sì fẹ́ fi máwọn èèyàn náà ríran àmọ́ tó wá ní iṣẹ́ tí ọmọ mú oúnjẹ wá fún bí kéèyàn mọṣẹ́ kápẹ́ńtà tó bá fẹ́ kanlé máa bá wọn kanlé kéèyàn mọṣẹ́ bíríkìlìyà máa malé iṣẹ́ mẹ́kù ọlọ́run ṣe maṣíìnì pọ́ńlẹ̀ ọmọ bá wọn tún ṣe. so bákan náà iṣẹ́ mẹ́kù mọ́tò ni iṣẹ́ pélọ̀ tàyẹ̀ máa bá wọn ránṣọ àkàràmọ́kùnmọ́ gbogbo eléyìí iṣẹ́ rere nu tọ́lọ̀ máa fa àlùbáríkà sí fún yẹn. nínú alukur'an alukọ́lọ́ tọ́ka sí oko dídá láti fi lówó ọlọ́ọ̀lẹ́dàá wa ó tọ́ka sí sí ọwọ́ láti fi rí ṣe ó tún wá tọ́ka sí kárakátà tó gbogbo ètò ọlọ́ọ̀bá ní kí wọn náà lè ṣe ń bẹ ọlọ́ọ̀ fòrè àmọ́ ń pawọ́dà ń yíwọ́dà ń ṣe jálàbì babaláwo lásán tọmọ tẹ́ra rẹ jẹ bíkọ́ tí wọ́n bá jẹ́ kó oògùn òfò tó kò yẹ náà ó yẹ kó ti rí àwọn sàdábàrù kan ṣe débi pé tiẹ̀ náà ti gbà kọjá kó pọ́n lé má. àwọn ọmọ ilé aláǹgbá kádùúgbò gbogbo láńkọ̀kọ́ dáràn ọ̀rọ̀ àni ọ̀nsẹ̀yìn ànábì ọ̀nsẹ̀yìn ànábì ń bi pípa láńkọ̀kọ́ ọ̀daràn yóò gba ọkùnrin kaná fún bí wákàtí mẹ́wàá wọ́n tún ló ń láàyè. ṣé islam náà nù ó lè kó ọ̀fẹ́ sí gbẹ́rẹ́ fóbìnrin lójú ara ó tó kòtò. Ah, kékeré sẹ́ni ó sì lóun máa sọ gbogbo alukóra dàgbò wọ́n hàn kalẹ̀ wọ́n máa fọ́ mu àwùjọ bí lẹ́ wọ́n máa gbẹ̀rù sẹ́ni ló kọ́ pé àwọn ń ṣàdúrà ó lè rání rọ̀hání ló ń pè rọ̀hání báwo àbọ̀ ń pàlẹ̀ àwọn ti mọ̀ pé ń tẹ̀yìn jẹ ni ẹ̀yin ni jẹ gbọ́n ta nínú wọn ni ọmọ kó ń tẹ̀yìn jẹ ó awo àtàwọn tá a lẹ́ ń jọ ń gbélé ọmọ ni màmá kan wà ń bẹ̀ màmá ń ti tọ́ ọmọ ọdún mélòó ti tó báyìí táyé tó ń gbé bẹ̀ àwọn ọmọ kan náà ìyá mi ń sọ ẹnu ẹ náà ló ti kàṣẹ sọ̀tì ń ọlọ́ni kúlẹ̀ ayé alẹ́mu máa ń tètè máa wá sí wọlé ọ̀rọ̀dẹ̀ lọ́gọ́ ibà ìlọ́lọ́ gbogbo ẹtí ń bẹ sọ́mà àti ilẹ̀kọ̀ sẹ́ńtọ́ máa ń tọ́pa máa fi Allah. torí ẹ̀ náà la fi sọ ike àbá àyíbá àmọ́ bóyá ńlẹ̀ yìí náà nìkan máa ń tọ́pa mọ́kọ́ wá ẹ pé wá ká tó lọ. ẹ̀yin ti mà á ẹ̀yin ti mà ṣé gbogbo àwọn tí ń tu yín jẹun àwọn ọ̀ máa ń tọ́pa mọ́ ẹ pé wá tọ́ba ti wá dín ìdánwò tẹ́ ẹ̀ máa ṣe nù sẹ́ni tó lòun máa ń tọ́pa máa bá ti dé ẹ kàn pé fọ́tí fún ni. kí ló ń tọ́pa ẹ̀mí ah ọmọ kí n gbọ́ ni. wọ́n sọ ọmọ tó ọmọ tí ó ṣẹlẹ̀ láàrin ọdún márùn-ún sísè ọmọ kí n kó ìfọ́tí fún. ìdí wàá tuntun rẹ̀ wọlé ọdún kejì fún. kò sẹ́ni kankan tó máa ń tọ́pa máa jà irọ́ burúkú àìmọye ọmọ tó ti fẹ́ fẹ́ yàwó tán dàrin wọn rú. àwọn ìyá tó gbọ́lé wọ́n ti mú ọkọ rẹ̀ lọ wọ́n ti ní mú ọkọ ìyá rẹ̀ wá ń jẹ́ òun àbí ẹ gbọ́dọ̀ fa láì jẹ́ pé abẹ́ tà ya wa wọ́n á láwọn ṣe òfò. ìjọ máa ṣẹlẹ̀ ìjọ láàrin wa àti ìyàwó tiẹ̀ táǹbọ̀ owó tiẹ̀ àfọ́fọ́ eléyìí ẹ sì lànà nàbì sallallahu alaihi wasallam àwọn babaláwo ni ẹ báyà lọ́dọ̀ àwọn ẹ̀yà bíi àwọn nbàǹbàrà kankan wọ̀nyí àtàwọn bíi àwọn ti Sierra Leone irú àwọn ti wọ́n ti ń pè irú àwọn Liberia Guinea Conakry àwọn máa sọ pé alpha alpha lọ́dọ̀ tí wọ́n lù mà bóyá bẹ́ẹ̀ ni yorùbá náà ti mú àfà bọ̀tìgbà tó dọ̀dọ̀ yorùbá ó di babaláwo mo rò ó yé wa ó di babaláwo torí ẹ̀ sẹ́yìn bá ń mọ̀ nípa Islam pé kí wọ́n máa pè é láàfà kí wọ́n máa pè é ní olùmà nípa ẹ̀sìn olùmà nípa Islam so nítorí àwọn ìsàfà olùmà nípa Islam làwà babaláwo ìníjà àfà àbẹ́yìn ìgbà náà kọ́ lẹ́ ń lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ àfà lọ́tọ́ àbẹ́yìn sọ bẹ́ẹ̀ áà eléyìí jábọ́ ti ṣe jẹ́jà àkàràmọ́kùnmọ́ à ń ṣe jálàbí àṣejálàbí ní sẹ́ babaláwo ni Islam ọ̀ faramọ́ nítorí pé ẹni tó bá tún ti sọ pé mo máa ń tọ́ka mọ́ ọ̀nà báyìí lásìgbà ọ̀nà báyìí lágbà ó di kèfèrí o lábẹ́ òfin ọlọ. ọwọ́ ajẹ́pẹ̀rú rẹ̀ làdánwò báyìí lẹ́ẹ̀fi ṣe lè máàmù lè máàmù babaláwo sẹ́wọ̀n ká ṣe dànù ní gbogbo sọ láti ọmọ jẹ́. alẹ́ lomi o tún gbé ọkùnrin àyẹ̀wò ó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mi títí ṣe lè máàmù pé tí oníbàárà bá wá àní tẹ̀sí wọlé. wàlà hàwùlà wàlà kúwwata ìllà billah arọ gbogbo ẹni tó bá kí ó fún kọjú mẹsẹ iṣẹ́ alálùbáríkà kò sábùkù nínú pọ ọmọ kí ó tó ṣe káfíńtà kò sábùkù nínú rẹ̀ kó tó ṣe tíṣà kò sábùkù nínú rẹ̀ kó tó ṣe télọ̀ torí pé sẹ́yìn yóò máa ra yìí fún ọ ni yàtọ̀ sí kọ́ ọmọ wa tàn wọn ara yìí ni ní sọ́mọdé kékeré lè ṣe lè máa mú bẹ́ẹ̀ ni tó bá kó ọmọ kí ó ká jù àwọn àgbàlagbà ọmọ kí ó ká wọ́n kà ń dà wọ́n wọ́n máa dà wá sọ láti nù dákun wọn máa bọ́ fẹ́ garí àmọ́ ọmọ ọmọ ẹgbẹ́ ìgbàdí kan mọ́ tí ó kà lásán o yóò jẹ́ kó mọ àwọn òfin ilé ìtọ́rọ̀ ọmọ sọ́dáàtì tí ò ní jẹ́ kó dàrú mọ́ náà lójú àmọ́ bá tètè má. wọ́n jẹ́ kó tó kọ́ ọ́ yóò jẹ́ ọmọ tó ṣe kó tó ti mọ̀ nípa báwo la ṣe tún sọ láti ṣàtúbẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kí ni ìdájọ́ wọ́n ní kí là gbọ́ yé àbòsí àbòsí òun náà ká fi nǹkan sáré tí ọ̀tọ̀ sí bí ká fi fìlà wa ká fi dé bàjẹ́ ká kó bàtà ká kó sórí eléyìí ni wọ́n ń pè lábòsí ká gbójú fáìnà ká gbá ìnà fójò ká gbárí fẹlẹ́bì ká gbẹ̀bí fáláre eléyìí ni wọ́n ń pè lábòsí òfin ṣẹ̀rí àwọn aṣọ kórìsì mẹ́ta làbòsí àkọ́kọ́ àbòsí téèyàn ṣe síra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àbòsí tẹ̀yàn ṣe sí èèyàn ọmọ ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àbòsí tẹ̀yàn ṣe sí agbọn Allahu Rabbul Alamin gbogbo ẹ̀ lọ́lọ́run sì ṣe léèwọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ṣe léèwọ̀ torí di eléyìí gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ló ṣe léèwọ̀ ẹ̀ wọ́dọ̀ ṣàbòsí sórí ara yín Islam tún ṣe léèwọ̀ kẹ́ ẹ ṣàbòsí sọ́mọlàkejì pé wọ́n ti ní kẹ́ ẹ ṣàbòsí láàrin yín sọ́lọ̀ bí wọ́n ti wá gàrú ìpele alákọ̀ọ́kọ́ wọn ni àbòsí ní àṣẹ síra rẹ̀ ó kéré sí àbòsí tó ṣe sọ́mọlàkejì rẹ̀ gbogbo ẹ̀ wá kéré sábòsí tó ṣe sí agbọ̀n ọlọ́run ọba ẹlẹ́dàá wa àbòsí téèyàn máa ń ṣe ságbọ̀n ọlọ́run ó ní kéèyàn ṣẹbọ ní inú alukur'an gbàtọ́lọ̀ sọ fún wa nípa Luqman al-Hakim ìgbà tí ń bọ́ ọmọ rẹ̀ kékeré kùnrin sọ̀rọ̀ ó ní ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim ìwọ ọmọ mi kékeré yìí má ṣẹbọ sọ́lọ̀ o torí pé ìṣẹbọ sọ́lọ̀ o ń gangan mo búra ipò ní àbòsí tó tóbi anybody tó bá ti lè ṣe ẹbọ sí Allah ó ti ṣe àbòsí ńlá. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ má bòsí àwọn lọ́kàn wọn balẹ̀ àwọn lọ́kàn wọn balẹ̀ àwọn ni ó sì mànà àbòsí téèyàn ṣe séèyàn òun là Nábì sallallahu alaihi wasallam sọ fún Mu'adh nígbà tó rán lọ sílẹ̀ Yemen واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب ترى تكبر أن يعصب سيسي torí kò sí gàgà kan tó di lọ́nà dọ́dọ̀ lọ tẹ bá sábò ṣiṣẹ́ yẹn tó bá ṣépè ìpè yóò mú yẹn o ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yóò máa sọ fún ìpè yẹn ẹ̀sùn òjò gbé ó gbé lọ sí sẹ́mà ọlọ́run máa sọ fún ìpè yẹn pé la ansurannaka walau ba'da hin ìwọ́n tó ṣépè ẹ̀ máa ràn ọ́ lọ pẹ́pẹ́pẹ́. sọ èsì sábò sísọ rẹ ni wọ́n bẹ lórí tani tó ṣe kèfèrí yóò ṣe Islam ó ti sàbò sísọ rẹ ara rẹ torí dáadáa lọ́yẹ ká wá fórí ara kìí ṣe yà ẹni tó bá fi lè kú lórí pé ṣe nǹkan sí Islam yóò ba ẹ̀san rẹ̀ pàdé nínú náà jahannam wọ́n ní kí ni ojúṣe ọkọ lórí ìyàwó àtàwọn ọmọ kọ́ máa bọ́ wọn ni kọ́ máa tọ́jú wọn ìjà àti mú wọn kọ́ máa pèsè rẹ̀ iná àti ló wọn kọ́ máa pèsè rẹ̀ kọ́ sọ ìgbésí ayé wọn dẹ̀rọ̀ kó mú pákáleke kó nù gbéra ayé wọn kí wọ́n ṣe pé ọkàn máa jí ọkọ ọkọ tó ṣe pé wọ́n kàn fi ọdí gẹrẹwu kò ní sojúṣe kankan wọ́n bá dá kọ́kọ́ ńkọ́ ọ̀sẹ̀ èmi náà nì ìwọ sojúṣe. torí ẹ ọ̀ràn yẹn ló lórí ọkọ kọjá pé ń bọ́ ìyàwó rẹ̀ nàmbà túláàsì ní nàmbà bá ká ọba ọkọ lọ dáwọ́ lé ntágbára rẹ̀ ìyàwó sì gbọ́dọ̀ nítẹ̀ lọ lórí ntọ́kọ bá ń ṣe náà làwọn ọmọ ọkọ àwọn ọmọ àwọn ìwọ náà ló kọ́ ọmọ wa lé ayé kọ́ fẹ́ bímọ ọ̀rọ̀ agbọ́dọ̀ wa jẹ́ kó pè wọ́n wá fún yà ọ̀ràn yà lélẹ́yìí jẹ́ wàyí o wọ́n tún ní àwọn ìyàwó tí wọ́n máa ṣe gàrú sọ́kọ́ńkọ́ táwọn bá ti lówó tí wọ́n máa sọ pé kọ́kọ́ bọ́ọ̀dù kọ́ bára rẹ̀ dá sọ́ọ̀ ó ìtàlẹ̀ bá gbé má ó ti kọjá lẹ́vù rẹ̀ àwọn aláìlẹ́kọ̀ọ́bìnrin nìyẹn o àwọn ti gbàgbé bíbí ọkọ ọkọ kan ò sí tó ṣe ti tẹ́ńbẹ́lú ọkọ̀ kan sí tó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ọkọ̀ kan sí mú nímú ẹni tá a fi di gẹ̀rù ọ̀kọ̀lọ̀kọ̀ ń jẹ. anabi sallallahu alayhi wa alihi wa sallam ó rí arábìnrin kan nínú sunan imam nasa'i al-kabir anabi wa ni sọ ti lọ́kọ ó ní bẹ́ẹ̀ mo ti lọ́kọ ok báwo lóyún bó lóyún lọ́dọ̀ ọkọ rẹ̀ obìnrin bá dákẹ́ kò lè sọ̀rọ̀ mọ́ anábì wa sọ fún mi kíyèsí o fa innahu jannatuki wa naruk ọkọ rẹ la àlìjánà rẹ ò ní náà rẹ tó bá yẹ pé àlìjánà ló ṣe àlìjánà rẹ ló ń ṣe gàrú sí àlìjánà rẹ ló ń ta pàkà sí àánú sẹmí fún wọn lọ àwọn obìnrin míì tó bá ti pé àwọn lówó yóò mọ alùkọ bí ọmọ ọ̀dọ̀ òun náà ní báyàwó sọ̀rọ̀ ma àfi kíyàwó di ẹ̀yìn bí àwọn bá ti sọ̀rọ̀ ọmọ yes ma ok ma mo ma á ṣe bẹ́ẹ̀ ma. a'udhu billahi minash shaitani rajim. ìyàwó wa dàǹtì. àbí wọn kọ tó ṣe pé òun náà nílé tọ́jọ́ ń pé pẹ̀lú ìyàwó. ọlọ́run á kó ìyàwó láti fi ọwọ́ kọ́lé ọwọ́ tamọkọ lọ́wọ́ ó kó lọ létí ẹ̀ ọkọ ló kó lọ ní dáadáa gbà ibi tí máa kó lọ ní ẹ ìwà aláìlẹ́kọ́ ni ẹ̀ ìwà aláìmẹ̀tì kàn ni ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé obìnrin tó bá fẹ́ ṣoríire yóò mójútó salawatul khams yóò máa ṣe sùyàmù Ramadan yóò sì máa gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu yóò máa ṣe qiyamul layl wan nasu niyam litadkhula jannata rabbiha bisayam kó lè bá wàlìjánà olúwa ẹlẹ́dàá wà ní rọrùn. à ń bẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó bá tún àwùjọ wa ṣe ọlọ́run ẹlẹ́dàá wa kó gbàdúrà gbogbo wa kó jẹ́ kí a mójútó ẹ̀sìn wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣe gbogbo wa lọ́mọ àlùjánnà ọlọ́run kó ká tó kú kó wa nínú sàárè wa kó má ṣe lójú wa an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك